Uh, Eric Aubameyang of the captaincy duties due to uh, disciplinary issues. Uh, don't forget, Eric Aubameyang was dropped for the three new Premier League win over Southampton that went down at the Emirates Stadium on Saturday. According to the information reaching me from the Emirates, Eric Aubameyang uh, will also not be considered for tomorrow's game against West Ham. Arsenal Football Club has not really disclosed how Aubameyang broke the rules, but of course, it was reported that the Gamodi striker will return later from an authorized uh, trip abroad. Uh, this afternoon at the press conference, Mikel Arteta, as the manager, was asked when Aubameyang might return to the squad. Arteta confirmed it could take a time for Aubameyang to return. Don't forget, in 2019, Granit Xhaka was relieved of the captaincy by the then coach Unai Emery, and now it is the turn of pre-Emerick Aubameyang. Let's keep our fingers crossed and see who the next captain will be. Maybe Gary Maguire Let's keep our fingers crossed. One of the three games in the Premier League set to go down tonight have been cancelled. The game involving Brentford and Manchester United. The outbreak of COVID 19 at the Carrington training ground of Manchester United has prompted the league organizers to shut down this game. Don't forget, it could be recalled in the past weeks 42, play, 42 Premier League players and staffs have tested positive for, for COVID 19. As I speak with you right now, Victor Lindelof, United the defender is undergoing investigations uh, due to breathing conditions he uh, suffered on Saturday. Uh, though it has not been confirmed or believed to be related to COVID 19 outbreak at the club, Norwich will face Aston Villa tonight. Manchester up against Leeds United. In the German Bundesliga, it is VFB Stuttgart up against Bayern Munich. Sergio Ramos, when he was asked about the emotions after Paris Saint Germain was run against Real Madrid in the UEFA Champions League round of 16, he confirmed he is going to die for Paris Saint Germain when they face Real Madrid. 15 minutes almost gone, like 15 seconds. Kenny will be here tomorrow morning to celebrate the latest and the biggest news making the rounds in the world of sport. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hon Olalere. Thank you so much. I am out of the studio. You are Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùnmáre kó má ṣe dá wa dá bùkátà wa o. má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi ṣe ọba rere kó dùn tẹ́lẹ̀ gan dá mi lóhùn o bọ́tà máa yà má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi ṣe ọba rere kó dùn tẹ́lẹ̀ gan dá mi lóhùn o. Èdùmàrè má fowó pẹ́yìn lọ́rọ̀ mi ò ọba. Má má fojú ta mi, má bá mi sọ̀bà rere ojú tẹ̀lé tán. Dá mi lóhùn tán, tá má yọ. gan bá ní. má fìyà jẹ mí o máa mú ṣìṣà mi o máa bá mi sọ́ba rere ojú tẹ́lẹ̀ kan dá mi lóhùn sísá máa yọ. go miss you. I know she'll say I go care. I know she'll say one day I go wake up and wonder why you're not here. I know she'll say I go cry. Not even one drop go come out from my eyes. All I know is boo. I know she'll say I go no say you go. I know she'll say when I kiss you. I don't even close my eyes. I know say my body now go answer when you give me those your bedroom eyes. No even try to bother. Cause my emotions can lie. So my baby boo, I know she'll say I go no say you go you see this feeling, not because of you or the bad way you do me. It only come back to you. That is why it no go pain me if you decide to leave. So my baby boo, I know she say I gonna say you go.

Your love will, love will be to you passing. Your love will, love will be to you passing. Your love. for your nigga. You didn't make me to ask her, baby, will you be my lover? Monica, oh, Monica, see your back for your nigga. Oh. You didn't make me to ask her. Baby, will you be my Baby, love? let me protect your back, uh, protect your back, uh, protect, protect, protect your back. I got fight for your love, no, fight for your love, no, fight for your, fight for your, fight for your love. No. Love, love, pity you passing. Your love love will beat to you passing. Your love love will beat to you passing. Your love love will beat to you passing. come back again. Say, baby girl, you love upon me like flame. Rotate calm and me come back again. Tell me what I want, tell me what I want. Burn them down, Rastafari, can the what I want. Tell them I come back, make you came to that one. Rotate calm sing, so tell me what I want. Tell me what I want, oh na na na, yeah. Love, love, beats you passing. Your love, love, beats you passing. Your love, love, beats Girl, love love Beat the game. Up, up, yeah, dàlejò ẹ sọ fún ti ilé gbogbo ọba yín ti dé ta lọ́ba náà ó wẹ́ kó ta lọ́ba náà kẹ́tì bí ta lọ́ba náà you know that something is smoking uno no go no uno yẹ mọ̀ ṣẹ́ ọba yín ti dé o ọba yìí ti dé o. kúnó ló kónó kúnó yẹ mọ̀ ṣẹ́ ọba yìí ti o. ọba yìí ti o. yàgò yàgò lọ́nà ọba yìí ti yàgò yàgò lọ́nà ọba yìí ti bóyá bóyá o wo súra ọkùnrin yẹn pé kò kò wá òkè. no kì í ṣe pọkùnrin ò wá òkè ó ní tẹ́ndẹ́nsì wà kó níyàwó mi lọ́jọ́ iwájú kò wá jẹ́ kí ìyàwó gan àtọkọ mọ̀ kò jẹ́ kí ọmọ ẹ̀ gan mọ̀ ipò ń ba jáde. péténdésì wà ìgbà tí wọ́n tó bá wá ti sí ojú ìyàwó ìgbà tí wọ́n wá ní wọ́n sọ fún ọmọ yìí ọmọ ìyàwó wípé màmá ẹ̀ ti rìn sí i màmá ẹ̀ ti jáde sí i wọ́n ti sí ojú ẹ̀ kúrò lára ọkọ ẹ̀ torí láì jà láì ta ìṣe ni ìyàwó kan sọ pé òun ò ṣe mọ́ wọ́n wá ń béèrè pé kí lọ́kọ́ ṣe. wọ́n wá ní kí lọ́kọ́ ṣe ó ní ọkọ̀ òṣèmí ní tilẹ̀ ń tọ́lọ́run ọkọ̀ òṣèmí. ó ló máa ń ṣe dáadáa. ó máa ń ṣe dáadáa kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí ó ṣe mí ó dẹ̀ máa ń tọ́jú mi ṣùgbọ́n mi kàn ní interest mọ́. ǹbẹ̀ làwọn ìránṣẹ́ ọlọ́run tó wá sọ pé wọ́n ìyá wọn ló jáde tó lọ sí ojú ọmọ ẹ̀ ní ara ọkọ ẹ̀ hmm. láìjà láìta èwo wá tún ni ikú wọn àjọkú ìkan nìyẹn ìyẹn separate wọn ni àwọn family kan wà tó yẹ pé wọ́n á so wọ́n papọ̀ ni pé kàkà kéku má jẹ sèse tó yẹ pé kàkà tí wàá fi fẹ́ yàwó mi ẹ̀ jọ kú papọ̀ ni. tẹ kújọ máa lọ ẹ kúkújọ máa lọ pé tọkọ bá ti tó bá ṣọkọ. ìyá wa ìyá wa kú ní ní bí ọ̀sẹ̀ mẹ́ta síra wọn. ó lè má tọ́ ọ̀sẹ̀ mẹ́ta ìmí àbóṣù ajẹ́ ọjọ́ keje àbí ọjọ́ kọkànlélógún. èyí tó bá tiẹ̀ tún wá lágbára jù ìyẹn wọ ọdún exactly one year tó bá ti pé ọjọ́ ọdún kan péré ọjọ́ yẹn lòun náà látẹ̀lé wọ́n ti ṣe ìyàwó ò sì mọ̀ ọkọ náà ò mọ̀ májẹ̀mú burúkú ni. jó sọ̀rọ̀ jó sọ̀rọ̀ kí là ń sọ kí ló mọ̀ tá à ń sọ. dáàdì mo fẹ́ bí èpè kí ni dájú fíìmù tí ẹ sọ yẹn. sọ̀rọ̀ ń sè ó sọ fún ẹ. sẹ́rúbí kan kọ́ sa mọ́tò yìí ò gbọ́n kí la fẹ́ ṣe sọ́nà. mo rò pé ríbi kan fi mùlẹ́dọ́gbọ́n náírà ti. ìgbà míì tó bá sọ̀rọ̀ kò yàtọ̀ sẹ́ni tó túlé kan ṣòro kí ni pọ́blẹ́mù ẹ. ó wà nù báàgì skul mi kọ́lọ̀ wo ni. kọ́lọ̀ blue. Eh. Eh. mo dúpẹ́ lórí dádì mi olúwa ó ṣe o. mo ní kó o má jẹ́ kó sọ̀rọ̀ o ní kí n jẹ́ kó sọ̀rọ̀ kí ni èyí tó ń sọ ìpínpá kan. dádì mo fẹ́ bá yín dúpẹ́ lẹ́yìn ọ̀rọ̀ yín tọpẹ́ dádì. wá lọ pé. ọ̀rọ̀ yín tọpẹ́ ó jọpẹ́ lọ sá. máa pa microphone ẹ. ẹ bá pa máa sọ. jẹ́ ó sọ tẹnu ẹ̀ tí ọba sọ ó lè sunké ẹ tẹ́ bá pa máìkì ẹ̀ pọ̀ òun mi. ó yá mo sọ̀rọ̀ lọ. mo máa yín dúpẹ́ dádì o lórí ayé yín torí pé ọlọ́run sọ yín di ìgbéléde fún gbogbo èèyàn àánú darí gbà o ní gbogbo ọ̀nà ẹ ṣe ibo iobi bá mi gbìnrin ẹ sá ní gbogbo ọ̀nà ẹ ṣe o bàbá ọdí twelve twelve dájú ọjọ́ ìmọ̀ràn tí mo ti fún ọ nígbà tá a ti rọmọ yìí mo ní jẹ́ àsọ̀nù padà ẹni pé sà mi mọ̀ pé. ká fi ṣéènì bravo sí. ẹ fẹ́ mu petro. mo ti sọ ṣéènì bravo mi ti pẹ́. Ah, ká fi ṣéènì sí lọ́rùn. pé. ajá kan wà nílé ọ̀dọ̀ mi ní ìsìn. Eh, tó ga bí èèyàn. jẹ́ kó wọn àtajà ò mọ̀ ṣeré. Ah, ilé ìlú ìbájá ṣeré <laughs> jẹ́ ká gbé sápò. dáàdi mo sábà yín dúpẹ́ sá. ká lọ dúró pẹ̀sọ́nà ìsẹ́yìn. Ah, ọ̀nà ìsẹ́yìn ò lè pé o ọ̀nà sẹ́yìn ò lè pé o ọ̀nà Ògbómọ̀ṣọ́ ni o. Ah, ah, ìsẹ́yìn ó máa fi mí ah, sálù. àbẹ wí ní àbẹ wí à ń sọ̀rọ̀ ni. sẹ́yìn ó máa fi ògo mi sálù bọ́ ni sá <laughs> ìsẹ́ láfúnná sáà sẹ́yìn à. ẹ̀jẹ̀ agbélé ọ̀nà ṣákí ìsàkí wọn á gbé mi. ṣé o ń gbọ́ nǹkan tá à ń sọ ní òkú. ẹ mọ ń gbọ́ à wọn á gbé mi fo bọ́dà ẹ à sàkí wọn á gbé mi fo bọ́dà sà wọn á fi mi pọn ráìsì ni. kí la fẹ́ fi ṣe báyìí kẹjá gbélé ọ̀nà ìrúwà. ọ̀nà ìrúwà mm. a mọ̀nà padà síbàdàn bí ìgbà tẹ́ bá gbájá lọ. àpáta máa gbà wọlé tẹ́ gbájá lọ sí express àpáta máa gbà wọlé. gbájá padà sílé jáàmù lè rúwà bí ìgangan ti dé àgọ́ ààrẹ àgọ́ àmọ́dù tòótọ́ ni yóò mọ̀ náà eré abẹ ló ti wá yóò tún padà sí yóò padà sí Ìbàdàn. délé sà hmm? màá délé sà ilé ìṣà. ilé ilé màá dédé padà. ilé ìbò. ilé ilé fresh fm ilé ah. ọlọ́run ti ọlọ́run ti pe bíbá yìí níjọba èmi àti malam fresh ah. àti ní jerusalem kò ní nìkan lọ jerusalem mọ́ àti ní jésù láti bí. sórí tẹ bá tiẹ̀. wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá tá a gbé tá a sọ tá a gbọ́n tó ń sọ. ṣe wá ba ọ̀rọ̀ jẹ́. nomi ìbàjẹ́ ẹ fi ń pàjọba ọ̀run ni ah. ẹ fi ń ọ̀run ni ẹ hmm. dádì ọ̀rọ̀ tẹ́ ẹ̀ràn tá à ń sọ lọ mo máa yí dúpẹ́ sà mm. on the twelve twelve ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni o ọjọ́ tí ọ ti kọ ibi ni ni fourteen. ẹ mọ̀ mọ̀ mo ah. rántí ọjọ́ yẹn èyí múnà máa rántí ìrántí olódodo so wà ń bẹ̀ ni. èyí múnà máa rántí olódodo sí ìrántí rere. olódodo yẹn olódodo dà. Ah, ayéfẹ́lẹ́ ni. láyé ká pa máikrófóònù rẹ o. jagbore sókè jagbore sókè jagbore sókè. àríjẹ́ ti tì ń jí sókè ọ̀rọ̀ yìí dàbí ẹni tó pè tó ní. kọ́lọ̀ mẹ́kọ̀ọ́ ìbùkún kúrò lójú ayéfẹ́lẹ́. ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́. <laughs> ẹ̀yin lẹrú ẹ̀yin yóò bá dé o kí ló ló ṣe olódodo ẹ̀yin yóò bá dé o ẹ̀yin yóò bá dé o ọjọ́ fúlàní tó sanwó nu mi gbọ́dọ̀ síkì o womi womi orí ò gbọ́dọ̀ fọ́ mi o orí ò ní fọ́ yín mi ò gbọ́dọ̀ síkì o kí mi bá mi bá fi iṣẹ́ lọ́jọ́ kan o dáràn o. ẹ ti wà ó ẹ ti wà ókè ẹ ti wà lókè. àwọn tí ń tọrọ owó kan mo rò kó òkúta àbá sọ Yorùbá pé ènìyàn ò ní fáwọn lówó dáàdi àwọn kan ló gun tí wọ́n ìyẹn wà wò pé ah, ah, ṣé eléyìí oṣù ọmọ nàìjíríà ni bòyí o ìyẹn sáà ń wò báyìí ó ní <laughs> jomapẹ basi epion dadi malawi mọ́mí cameroon cameroon ìyẹn sáà wò báyìí uncle ó ní mali mi. money no, no. young young one plenty yes. me, me no M food, food no uh, my brother food ẹni pé sá you eat ìyẹn náà wàá wò báyìí pókè bàbá rẹ àti ìyá rẹ wọ́n bí wọ ìwọ náà àwọn àbúrò rẹ kò sówó àbí ìyẹn pé kò gbọ́ english ni ìyẹn ni ó ti dà me Bíọ́dún hmm? my name you money ritual you you do ritual. <laughs> ritual money plenty plenty. money come me, for me. come for me I your brother your sister I feed them. mo ń gba arákùnrin. ẹ̀ ń kú a kí lè le tó yẹn. àsọmọ yóò bá tata ni <laughs> àti jẹ ni. ọ pàkejì rẹ ẹnẹlẹni bonjour bonjour jimapẹ basi ẹ pè ọ mother malawi malawi daddy, daddy cameroon cameroon uncle mali uncle ma <laughs> me no no, no food. food no food brother sister no food food no no me chop give no. brother food yes ẹ náà wà òkú kẹ àfẹlẹ iṣẹ you you don't worry no worries me Biodun use you money ritual money come for me <laughs> your brother your, your brother, sister everybody, no problem i'm feeding. i take care <laughs> food for them ah ah ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ dájú. nígbà <laughs> yẹn bá wà lò mí ẹ̀mí bá wà búrọ́kì ẹ̀ àṣewé ìgbọ́ yorùbá. àtàwọn máa ti lọ ṣẹ́gun já lọ onílẹ̀kulẹ̀ o ìrọ̀nà ẹ̀ńlẹ̀ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ìtorí mm. pé ajá òṣùpá ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbá olúwa ìbá yẹn yẹn tó ń tẹ ọ̀sẹ́ rẹ̀ nídìlógún tàbí dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́ panátá ni omi ti ń jọmọ lọ́wọ́ jẹjànjà. pẹ́tẹ́wọ́ ìbà tó dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà rí ìrọ̀ní kójọ máa wà lẹ́wọ́ àtàtà. ẹ káàbọ̀ lákọ̀tún ẹ káàbọ̀ sórí ètò yín ẹ káàbọ̀ sórí ètò wa tá a ti ń dúró dè àjọrò la pè é let's talk about it la òyìnbó oníjùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù onímì ìjagunlabi ó ń para líbi ẹni ń para ah. ń ìdíra ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti gbẹ̀ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run hmm, ògo ni fọ́kọ rẹ ọlọ́run ògo ni fọ́kọ rẹ òní wọn lẹ́nu wa hmm. ọlọ́run ògo ni forúkọ rẹ náà láàmú sọ ní gbogbo wa ọlọ́run ògo ni forúkọ rẹ òní kù létí wa sẹ́ torí pé tàbá ní ká wò sọ́tún sósì hmm. ọlọ́run sì ṣòro fún wa lọ́pọ̀ ìgbà béèyàn bá lówó lọ́wọ́ kò sí ní tí ò ní sọ fún Olódùmarè a ní ká pé ọlọ́run fẹ́ràn òun ni ó yẹ kó yọ̀ǹda owó fún òun àmọ́ kábíyèsí mọ̀ páwọn ẹ̀hàn náà ń bẹnu fámìlì rẹ̀ ó sì mọ̀ pé tóun bá yọ̀ǹda owó fún àwọn tí ó fún lọ́rùn náà ti dúró òun ló lágbára tó fún wọn lóòótọ́ mm. àsìkò sì ń bẹ fún wọn náà táwọn náà ó lò lókè pẹ̀ yọ wá ní kí owó yọ pọ́ọ̀sì díẹ̀ náà káwọn alágbára yóò kúrò lójú ọ̀nà kó tó gbowó lé lọ́wọ́ àmẹ́ ní tí àbá sí lójú ẹ̀mí láyé káṣẹ́ kò ní complain mm, àbí kò ní mọ owó tewú orí yọ mọ owó déètì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ọjọ́ kan níwájú olúwa bí ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan ṣé kò wá yàtọ̀ síra wọn mm. ntọ́lọ́hún ó sì ṣe kò fi hàn yàn rárá ojoojúmọ́ ayé ni mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ̀wọ́ bá tó ń gbénu ọ̀run ṣògo hmm. ojoojúmọ́ la mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ̀wọ́ tó ń gbénu pẹ̀kun ọ̀run pàṣẹ àṣẹ rẹ̀ sì múlẹ̀ torí hmm. òjọba iná lóró náà mú gi òjò lóró tọ́ múlẹ̀ jọ́ tó bá ti sọ̀rọ̀ náà ni ó padà mọ́ wá ní wọn náà wá atóbi tán afúnni sọ lójú abínú ni kì í ṣọ́fọ́ hmm. agbénisókè fini ayé mọ́ fini hàn láhàn pa ojì lógo ṣògo ni mò ń ké sí ògo tó di gbogbo ògo lọ ọba tí ń ṣamọ̀nà ògo ìyànjú ni wòlíì ńgbà àti pásítọ̀ ń mm. gbìyànjú o mm. oníkálukú ń tirẹ̀ sáàwẹ̀ àtàdúrà èyí tó bá sì wọ́ náà ló mm. padà wá ṣe nígbà míì wọ́n ti rò pé ìbú ló gbà wọlé ó sì ní òró ni wọ́n ń pè ọ́ lẹ́lẹ́bùrú kẹ́tọ́ bá wá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú sí i tọ́ba tún wò náà láàrẹ hmm. wa lóbìnrin ló fẹ́ kó jẹ́ dáúdù nínú ilé hmm. Hmm. kí gbogbo ọkùnrin inú ilé ń sì mọ forí balẹ̀ fún ibi ó ti lágbára rẹ̀ kò ní yé èèyàn tọ́ba sàsọ́tún sàsọ́sì wọ́n padà wá conclude pé emèrè ni o eh, eh, agbára burúkú mẹ́rọ rẹ o wọn alábàjọ ti fi ń jẹ́yé túndé àjẹ́ni o ti kú rí kábíyèsí olódùmarè ìwọ ló ń putú rẹ bó ṣe wọ́ ló ń ṣọlá rẹ igi tútù àti gbígbẹ jọ wà nínú eh, igbó lọ́dún náà lọ́hùn-ún igi tútù láyé fọkàn sí pé yóò ah, pẹ́ àmọ́ gbígbẹ wọn ní kò ní pẹ́ wó wọn wá lọ ń fa fáìlẹ̀ àké hmm. wọ́n ní ẹja sunkúnlẹ̀ fún torí pé yóò pẹ̀ dànù nísìn àmọ́ bó ṣe wo olódùmarè ní sọlá hmm, igi gbígbẹ ẹjọ́ ní hmm. kọ̀kọ̀wó ah. kódà ó padà tún wá rúwé ó sì tún padà so èso àmọ́ igi tútù yóò ní padà wá gbẹ ó gbẹ ah. ó sì tún fẹ̀gbẹ́ lélẹ̀ èso rẹ̀ tún rẹ̀ dànù ah. tába tún wá bíọ́ wọ́n ní wọ́n ní mọ́ ń yàsá ọba ṣèyówù ọ ọba tí ń tẹ àwọn ìràwọ̀ àtòṣùpá ọlọ́run ni ọ kì í ṣe yẹn ṣó pòde tá a sọ pòde dé ni tó bá tó tún wá lóòdé náà nǹkan ta ni ó mú ọrùn ò a tó bẹ́ẹ̀. ọba tí ò ṣeé dá dúró kò ṣeé yẹ lọ́wọ́ wò n tó ṣe ò ṣe fi hàn yẹn rárá arínitán mm. agbẹnitán mm. agbẹnitán mm. agbanilágbàtán afúnilọ́rọ̀ sọ lójú abínú ẹni adúrótini nígbà lẹ́ bá rọ́ ọba tí ń fẹ̀yìn pọ̀n yẹn nígbà tí lè bá pò yìí kó lajà ayé ńlá mi àmọ́ ó kù ó kù nìkan tí wọ́n lọ́dúnmá rẹ̀ ń ró tó bá lóde òde tó bá ah, lóde òde àìdè rẹ̀ nìjàyà tó bá dé tán ìkàyà ní ọba ṣoore kàyà láyà aláwù ní ọba tó tóbi ju gbogbo ayé lọ ojókòó lórí ayé hmm. o sì fayé ṣàpótí o jókòó lórí ayé lórí òbírí ayé ayé wa dàbí ẹlẹ́ẹ̀gà lójú ẹ oh gbogbo rẹ̀ kàn dàbí ẹlẹ́ẹ̀gà lásán mm. ohun tó wù ọ́ ló ń ṣe mm. ìwọ tó jókòó lórí òbírí ayé mm. táyé sì ń ta gbọ̀ngbọ̀n níwájú olódùmarè ilẹ̀ gbọ́ ilẹ̀ náà mì tìtì òkun gbọ́ òkun jẹra rẹ̀ mọ́lẹ̀ ọ̀sà gbọ́rọ̀ rẹ̀ ó sì parọ́rọ́ ọlọ́run ni ọ́ abájọ tó kun fìrí ọ tó sáájọ́ dání rí ọ padà sẹ́yìn òkè ńlá ńlá ń fò bí jojo ẹ̀rù jojo ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń salágbára ayé dojo agbára tó fi ń jólódùmarè òye èèyàn rárá aríran jùlọ lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ oh ayé àtìlẹ́yìn ìpè mm. ẹ̀mí àwọn wòlíì mm. mímọ́ atóbitán mm. arínitán agbanitán ìwọ gangan la gbani bí orí òkè ọkú wa kan báyìí ọlọ́run ni ó kì í ṣe èyàn sẹ́ ọ̀bánirin kíyàwó tán ọ̀bánin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń báyàn lórí ẹkún báyàn lórí òṣè àní tẹsítímọ́nì rẹ̀ ọ̀yà mo fi jìrọ̀ rẹ̀ fún ọ adùn ló bẹ̀rẹ̀ níjó ní adùn náà ló tún wá padà parí parí ẹ̀ mọ̀jà dàápè lọ́rọ̀ mi adùn ló bẹ̀rẹ̀ ń jẹ́ oníláyíká adùn náà ló padà wá parí ẹ̀ ibi bíta experience ló ti di manifestation yìí ọlọ́run ògo ni forúkọ rẹ̀. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyaka yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè má bẹ̀rù nítorí pé ó wà pẹ̀lú rẹ̀ ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé ọ sókè in tenth edition seven nights of exceeding grace of zion cathedral òkè ayọ̀ parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ theme I will help you èmi yóò ràn ọ́ lọ́wọ́ from thirteenth to nineteenth December twenty twenty one by ten pm till dawn ministering superior evangelist ayo yekunle most superior evangelist rotimi oladejo most superior evangelist gabriel evans prophet bíyì adébàbọwọ reverend edward alabi pastor akínadé ẹ̀dà adéríbigbé pẹ̀lú àwọn olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi babatunde àpàtà bọ́sì adéìwà ccc òkèayọ̀ mass choir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ten edition seven nights of exceeding grace of zion cathedral òkèayọ̀ parish orange mile one ten celestial bus stop ajib ìyàgànkú GRA ìbàdàn host superior evangelist olùṣèyí káyọ̀dé chief host màmá wa prophetess elizabeth káyọ̀dé màmá òkè ayọ̀ in ten edition seven nights of exceeding grace tìrẹ ò ní ṣòro ṣe màmá ẹ̀yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré kọ́lá ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọ ọ̀nà rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ Amẹ́ríkà. nínú ọdún tí mẹ́láyé ti kérésì lọ gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébùrẹ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì Fresh FM lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì Fresh FM tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ lè ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas ohun tí mo ṣe fún bàbá yẹn ò tó bẹ́ẹ̀. òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé níjọ christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one a máa fi yin ọlọ́run ni ọlọ́run dẹ̀ sọ wípé gbogbo ẹni tá a bá jọ wà níbẹ̀ lòun máa dáláre ṣẹ́gun fún rọ̀jò ìbùkún sórí iṣẹ́ wọn ìyìn ní kọ́kọ́rọ́ láti bèrè ohun tá a fẹ́ alẹ́ tuesday fourteen december ọdún yìí láago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì lábẹ́ fàmì òróró yẹ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé àtàwọn olóyè ẹ̀mí olókìkí tọ́lọ́run máa lò pastor joel akitunde the guest minister pastor david david ọlájídé ds àkóbọ̀ lady evangelist sade taiwo lolórí ẹ̀mí àti lady evangelist bọ́sẹ̀ okunola wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide máa wà níbẹ̀ pẹ̀lú tí wọ́n dẹ̀ tún ṣe counseling láti rí ìbùkún ọlọ́run lọ́dún twenty twenty two ìwọ lè dìde fúyà jẹ́ ká pàdé jésù ní òru ìdáwàdúrà night of answer prayer eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one lálẹ́ tuesday fourteen december christ apostolic church canaan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn láti january títí di December testimony ni tiwa Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. kí ló sọ yìí. akẹrẹ mi rúgbà. kí ló sọ kí ló sọ. mọ̀mọ̀ tó fọ́. saki mo lò yẹn mo ní mọ̀mọ̀ tó fọ́. mọ̀mọ̀ tó fọ́. mọ̀mọ̀ tó fọ́. Ah. ok ẹ já pín ẹ̀bùn ẹ jẹ́ kí àwọn eh, ìyá lọ́mọ àwọn tọ́mọ wọn wà nílé ọkọ àwọn tọ́mọ wọn ti fẹ́yàwó bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó àbọ̀ wọ́n ti fẹ́yàwó ti ń lọ bí ọdún méjì mẹ́ta mẹ́rin Kan jọ kan wá nǹkan fìdílé kán gbọ́ ètò yìí ó wà very very important. ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì o ó ṣe pàtàkì o. Um, ibi tí ìyá ìyàwó mi á ti lọ gba á máa gbàdúrà fún ọkọ ọmọ ẹ̀ á máa kú sí orí òkè nítorí ọkọ ọmọ ẹ̀. ó mọ̀ pé tó bá ti dá fọmọ ẹ̀. ó lè torí ọkọ ọmọ ẹ̀ kó gbàjẹ́. àní ọmọ ti kúrò nílé wọn rí ó lọ sọ́dọ̀ ìyá ó bínú torí pé ó rí nǹkan kan tó lágbára díẹ̀ ìyá ẹ wá fẹnu wọ́ jí gàgà ojú ọ̀nà pé ṣé kò sí o. níbo ló fẹ́ wọ̀ ó ní ẹ kí ni ó ní ilé ọkọ tòun lélẹ̀. padà sílé ọkọ títẹ nítorí bá wà láàrin ìwà àti ẹ lọ yanjú ẹ. ẹ lọ yanjú ẹ. màámi màámi ẹ ti ẹ gbọ́ tẹnu. lọ́mọ bá kẹnu bọ̀rọ̀ láyínká pẹ̀lú gbogbo bó ń ṣe ṣe fún tó kó ń ṣe kíníkan kíníkan fún tó wọ́n sọ fún mi tẹ́lẹ̀ mi ò gbọ́ wọ́n ló ń ni mo bá Hmm. orí ẹsẹ̀ rẹ̀ ni mo ti bá sẹ́kì tírì orí ẹsẹ̀ ni mo ti bá sẹ́kì tírì lọ́mọ tó ṣẹnu bí àárọ̀ yẹn ló ń gbẹ́nu lẹ́nu ara wọn mo pariwo sanjọ́ ló wá ṣe i can explain i can, explain mo ní má explain kankan fún mi kó má explain kankan fún mi mọ́mì ẹ jẹ́ kí n kúrò mẹ́ ẹ jẹ́ kí n kúrò mẹ́ ìyá rẹ̀ wá ní dẹ̀dẹ̀rìn ni ọ́. kí ló rí kí ni wọ́n ti rí. kí ló ń kí ló ń kí ló ń gbé tó ń. Hmm. ohun tóun jókòó tó ń lò yìí òun lòun bomi sí balùwẹ̀ fálẹ̀ bàbá rẹ̀. tí bàbá ẹ̀ bá gbé sí síwálé èmi ni màá tán bá ṣe tán èmi ni màá tẹ́ bẹ́ẹ̀dì màá dẹ̀ in fact èmi ni màá tún máa béèrè pé iṣẹ́ ti ṣe tán. tí bàbá rẹ̀ wá béèrè pé oúnjẹ wo lòun ṣe tóun sọ pé ìyẹn lòun tó bá sọ pé orí rẹ̀ ò pé ṣé bí èèyàn bá ṣiṣẹ́ agbára tẹ́ báyìí ṣé iyán lè yẹ mọ́ ṣé iyán lè yẹ kéèyàn jẹ o fẹ́ yí òun dànù o fẹ́ sọ fẹ́ bà tèmi jẹ́ ni o fẹ́ yí òun dànù ni àwọn oúnjẹ tó light tó bá light ṣe rice fún mi my friend. mi kò pògì kó ra búrẹ́dì sí. àbí bẹ́ẹ̀ pé láyé ká wà nbẹ honestly acting da lára rẹ. ọmọ ni màámi ò ní bẹ́ẹ̀ ni tẹ̀mí fojú winá nù èmi ò wá ní dúró ìwọ wà wà láyé ó ti yọ. ìwọ tẹ̀ tún rí mọ́tò orí mọ́tò gbẹ́rù ẹ̀ dóbi. àwọn gbé mọ́tò dé. gbé lọ gbé mọ́tò ẹ̀ kó. wọmi ọ̀dà bó ṣe tán pọ́ńtà lẹ̀ o. lọ gbé lọ gbé tètè máa lọ. ọ̀ya tọ́ọ̀n. Jamiu sígẹ̀tì fún. kò jẹ́ kó wọlé. bàbá ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ ah, ah, ah, bàbá ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́. bẹ́ẹ̀ ni mí sì ní orí fóònù bẹ́ẹ̀ ni o orí fóònù ni o ti. mami mami sọmi tún ti bẹ̀rẹ̀ o yẹn ni ọ̀nà kó lọ mí kó lọ mí ẹ wá go ẹ wá go sọ ti délé ẹ bá mi ẹ ẹ kí sọ mi pa mí lọ́mọ ni ẹ lórí pé kò tí ì wọlé tó fẹ́ pa mí lọ́mọ ni. tó ń kọ láyà sókè. ok ṣé dandan ni kí wọn náà kú síbẹ̀ ni ṣé o fẹ́ parẹ́ síbẹ̀ náà ò dẹ̀ kúrò àti ní kò kúrò olójú kòkòrò ni ẹ olójú kòkòrò ni ẹ kúrò ń bí ẹrù ẹlẹ́rù kúrò ń bẹ̀ mo dabọ kíní títí o mo sọ o mo sọ tèmi o engagement kọ̀ọ̀tún la ni mo ti rí bọ́ọ̀ yẹn hmm. bèrè lọ́wọ́ ìyá dárì yadare kan náà. bẹ́ẹ̀ ni mo sọ fún yadare mo ní bọ́ọ̀ì yìí tó ló ń fẹ́ fẹ́ fún mi mo ṣe wò yìí ojú ẹ̀ ah! rè ojú ẹ̀ rè ah, ah! àwọn sisi àpọ̀ fọmọ ọkùnrin kùnrin ṣe rí iye chain tó kó sọ́rùn láì ṣe Wizkid láì ṣe Davido oh kí ló dé ó kó chain ní mẹ́fà bí méje sọ́rùn. ìkan tiẹ̀ wà tó dórí ìdodo ẹ̀ mo wò pé láì ṣe ajá. kí ló ṣẹlẹ̀ báyìí ọjọ́ tó bá lóun máa wọ jean náà á gbé sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí. bẹ̀bẹ̀rẹ̀ ìdí ni. <laughs> kí ló dé ó lè máa lẹ fóònù yẹn méjì ni la máa láì ṣe òbí kubana. ẹ la máa lẹ fóònù méjì la máa lọ la máa bọ̀ wo ọkọ mi tó bá ti retí ẹ wákàtí kan tó bá ti rí tó bá ti rí fúnra mi màá wá bẹ kẹrù ẹ ń bẹ. nígbà tí ìyá ìyá ìyàwó bá ti sọ pé òun lòun ó bá a bá kẹrù ẹ kúrò ibẹ̀ ni ìyá ìyàwó mi ó ti máa kú lórí pé ah rírí ṣe ọkọ ọmọ òun ò gbọ́dọ̀ dúró hmm. ilé ayé ò gbọ́dọ̀ dúró mọ́ ọkọ ọmọ òun lọ́wọ́ ọkọ ọmọ òun gbọ́dọ̀ yàn ó gbọ́dọ̀ yanjú. àwọn kan dẹ̀ ni wọ́n á tún padà wá láàrin àwọn àtọmọ wọn láyìíká wọn ò wá sọ ọmọ ọlọ́mọ sínú pangolo. Hmm. bẹ́ẹ̀ ni wọ́n ti wo súra rẹ̀ pé ajé ń bẹ lára rẹ̀ wọ́n wá sọ fún pé tájé yẹn bá lè jáde obìnrin ó bò ó ọbẹ̀ hmm. ta kọ́mọ̀ ní lọ́wọ́ kó jẹ́ pé wọ́n lọ́ mọ̀ bọ̀. má jẹ́ kó lówó. òun ni ìyàwó ni ọmọ bọ̀ yẹn náà ni mo. wọ́n wá àwọn ń gbọ́ wa bá ṣe sọ̀rọ̀ yìí. ìyá ọkọ gbọ́dọ̀ lówó. kò sí tẹ́fà wa ṣe o má lè rí o. kò sí tí wọ́n fi wá ṣe lásán sọ̀rọ̀ pẹ̀lú confidence kò sí nǹkan fi wá ṣe o ẹ má fọ kò sí nǹkan fi wá ṣe o. ohun ẹ ti lọlẹ ohun ẹ ti lọlẹ ohun ẹ ti lọlẹ ẹyin lẹ sọ bẹ́ẹ̀ o. ké sókè kò sí nǹkan fi wá ṣe. ẹyin yóò bì. túnbọ̀ ké túnbọ̀ ké. ẹ lagosi. túnbọ̀ ké. ọ lagosi ẹ̀yà pín ẹ̀bùn. ọjọ́ bíi eré kì í máa ṣeré. mi ṣàwàdà o. Mm -hmm. Hmm. Hmm. ibi tá à ń lọ nírọ̀lẹ́ yìí àti rárá yan fún yín díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìgbé ayé ẹnìkan la fẹ́ náà lẹ̀ fún yín ẹnì yẹn wà ní kòríta kò yé mi mọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. èmi bèrè question kan lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan. orí òkè ló ti ń bọ̀. báìbù tó gbé dání láti orí òkè orí òkè ló ti ń bọ̀ tẹ́ bá wá jókòó tẹ́ bá ń wẹ̀ pé àwọ̀ ọlá ń bẹ lára rẹ̀. lóòótọ́ náà téèyàn bá sì wò ó Mm-hmm. èyàn á mọ̀ pé ọmọkùnrin yìí dáa tán ó dáa obìnrin ò ní rí kó mọ̀ sọ pé òun fẹ́ tán ní. àwọ̀ ọlá wà lára rẹ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n. àmọ́ pẹ̀lú ohun tí wọ́n kà á lẹ̀ yìí. àti ah! ẹ̀ yàtọ̀ fún tán kà á lẹ̀ ìgbà tán wọnú ọ́fíìsì mi mo ṣàkíyèsí ẹ má bínú tó ń bọ̀ o. Mm. ẹ wo bàtà ẹsẹ̀ wọn mm. ẹ wo ẹsẹ̀ wọn bó ṣe bu. Mm, ah, ibi tó ti ń bọ̀ ni. wọ́n ti wọ́n ti ń bùn èèyàn tẹ́lẹ̀ o. wọ́n wá dẹni tó tún wọ́wọ́. wọ́n ti lọ London bọ̀ o tó ti lọ ìlú òyìnbó ni o. ó ti lọ ìlú òyìnbó bọ̀ tí yìí ń ṣe pé bóyá òun ló ń tẹ́kẹ̀ ìyàwó àti ìyá ìyàwó. tó ń ṣe dáadáa tó ń ṣe dáadáa ṣùgbọ́n tó bá ti dáa fún jù báyìí lọ ẹnu ò ní ka mọ́ yóò kẹnu sóbìnrin obìnrin ó kẹnu sí i nàbá ní ó bẹ́tà ká ṣe káàrẹ̀ ńlẹ̀ láyìíká hmm? ẹjẹ́ á sọ fún àwọn tí wọ́n mọ̀ ń bẹ̀ ní àwọn irúṣẹ́ iṣẹ́ báyìí ẹ̀yin àáfàá ẹ̀yin wòlíì ẹ̀yin ẹ̀yin ẹlẹ́rìndínlógún ẹ̀yin tí wọ́n máa ń bẹ̀ nírú iṣẹ́ ẹrẹ ògo ológo wálẹ̀ tàbí ẹyí náà wálẹ̀ tàbí kẹ́ ẹ pin abẹ́yìn ni ẹbẹ́yìn náà bímọ ah ọmọkùnrin ni wọ́n sọ di báyìí ẹja pín ẹ̀bùn náà orí let's talk about it la wà bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run alààyè wọlé ó fi mí lọ́kàn balẹ̀ pé Emmanuel ọlọ́run ti wà láàrin wa <laughs> ọlọ́run ti wà láàrin wa ọlọ́run ti wà láàrin o Apex Fabrics gbági tuntun náà wà nìbàdàn tán kó léèsì fún wa a lè mọ lè fún wọn ju mẹ́ta mẹ́ta lónìí Unifabrics náà a fún wọn ní mẹ́ta torí àsìkò wa tó ti lọ. Mm. zero eight zero three two three two. àrẹ dúpẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń fún wa ní ọdọọdún. Mm. Mm. èwo ń bẹ̀ tí tá fi rán agbádá. tá fi mọ́ rán agbádá. èyí ti rọ́wọ́ wọn o. tá fi mọ́ rán agbádá. Apex Fabrics. tìrí style kan tí mo fẹ́ rán dàṣíkì ni. agbádá wa o. agbádá wa. pàmẹ́wàá ni mo ń lò náà tẹ́ ẹ bá ṣe tán tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ parí ẹ̀yàn yẹn jẹ́ kó jẹ́ ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún torí àwọn ọ̀bẹ ta. ẹnìkan ni yóò bí ẹ help mi mo ní à bí nǹkan ṣe rí nìsín ni bí wọ́n help yín náà ni. ọlọ́run ti da yín lóhùn. wọ́n help aṣáàgbọ̀ story pé wá sí wọ́n fresh mo ẹnìyẹn sọ mo ní à wọn sì wá sọ story yẹn délẹ̀ fún yín ó ní pé kí ni. pé ìrówó yẹn gbàdí sí. pé ìrówó yẹn gbàdí sí àkọ́kọ́. <laughs> alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì èèyàn á pè dues ẹ ni hmm. Hmm, wà á san wà á ṣiṣẹ́ kárakára hmm. ó ní à. òun náà ń ṣọ̀lẹ̀. tẹ bá fún mi ní ibo dẹ ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ òun kàn lẹ́bùn ni mo ti mọ sọ̀rọ̀ mi kankan mú ní sórí èmi ò ní agbára àti gbà àyẹ̀wò fresh ṣùgbọ́n ìtọ́jú ń gbé fresh lé lọ́wọ́ yóò ti máa gbọ́ ọ tẹ́lẹ̀ wàá ti máa gbọ́. wàá ti ti máa gbọ́. tí kò bá gbọ́ ọ bọ́ ọ jábọ́ láti sánmọ̀ kò lè gbà ọ always yíká ayéfẹ́lẹ́. no sori tó bá ní potential yẹn lára <laughs> eh, eh, èmi náà lè sọ̀rọ̀ èmi náà lè sọ̀rọ̀ iṣẹ́ rédíò ń ṣe pé mo lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ hmm. èmi náà ń sọ̀rọ̀ àfikún wa máa ségédéhùn. Ah. no àwọn èèyàn mọ gbàgbọ́ mo ní. ó gbọ́dọ̀ ní potential yẹn lára àwọn àbúrò tèmi náà ń wáṣẹ́ kí wọ́n sọ pé torí pé wọ́n ń wáṣẹ́ kí wọ́n á wọn sórí rédíò wọn náà lọ́ọ́ máa sọ̀rọ̀ báyìí wọn ìbọn ahmed lè wọn wọn ì ṣe bẹ́ẹ̀ wọ́n polówó ọjà dé ìlú ọ̀gá pípì. ó gbọ́dọ̀ ní potential yẹn lára kó ní content yẹn lára. ìyẹn ah, eh. máa develop. mo ní ó jìyà kó tó rí platform ni. Ah. wọ́n á ní ẹ̀ eh, ẹ́ platform kéèkàn gbé lẹ̀fẹ́ ní bọ́dì. so platform gangan without content kò sí ní tó máa sustain ẹ. bẹ́ẹ̀ni content ló ń drive radio station. òun dẹ̀ máa sustain platform. bẹ́ẹ̀ni ọ̀hán ni àtúntúnṣe ojú òpó lẹ́lẹ́ ni kí lẹ ṣe ojú òpó fún. ibi táwọn tó bá tiẹ̀ wá burú sí ni pé àwọn èèyàn tó wà nílé náà wọ́n wọ́n pàìlẹ̀ tẹ̀ sí ojú òpó lẹ́lẹ́ ni n tẹ́ sọ yìí. tẹ bá dé tẹ bá dórí rédíò tẹ bá ní bí mo ṣe ń bọ̀ níbẹ̀rẹ̀ àwọn kan ń jà wọ́n sì fẹsẹ̀ yọra wọn lẹ́nu. ó dùn mí ọlọ́pàá kankan ò bá wọn dá sí i. èyí wọ́n bá wọn mú o ẹ̀ ń bá lè yín kọ́ wá gbà ẹ sójú òpó lẹ́gbọ́n kí ni ká ṣe ṣe yín àwọn èèyàn ó pè. ẹyin tẹ́lẹ̀ ẹ mú wáyé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí eyín ọlọ́run tiẹ̀ fún yín lẹ́yìn ẹ̀ mú ṣé ó ti jẹ góòrò rí ni. àbí kò jẹ góòrò ṣé funfun ni àbí pupa. eyín ilé eyín iwájú ni eyín padà àfíìs ló máa jẹ. <laughs> ẹ dákun eyín ni ègbọ́ kì í gbà. mo fẹ́ bẹ̀ yín nítorí ọlọ́run ẹ fi Christmas bonus mi mo nílò eyín kọ́bọ̀ sórí rírò pé tó èmi ní ìyá Yínká Ayéfẹ́lẹ́ mm. ẹ̀ mọ́ kí gbogbo ẹ̀yìn yẹn sí ẹ̀ ń gbọ́ wa àti ṣe ojú òpó lẹ̀ o. ẹ bá ní mọ́mí ẹ sọ̀rọ̀ wọ́n ní ẹ̀jẹ̀ Jésù. <laughs> mọ́mí pé ẹ tẹ wá sórí rédíò lẹ́nìí. ètò ńlá lẹ ṣe ètò ńlá lẹ gbé wá lẹ́nìí. bẹ́ẹ̀ kedere ọ̀pọ̀lọpọ̀ àwọn tàwátà jẹ́ ọ̀nà personality làwọn fans wa ti tìwọ́ gbó Hmm. lórí à ń gbádùn yín. à ń gbádùn wọn ní jẹ́ ká mọ̀ pa sí nbẹ̀ mọ́. bẹ́ẹ̀ni dórí olórin gan pàápàá ọ̀pọ̀lọpọ̀ olórin tó sì pàdé fans ẹ̀ tó ti nineteen láti <laughs> tó ti pẹ́. Ah, rẹ́kọ̀dù ọjọ́ yẹn. rẹ́kọ̀dù tá a ṣe ní nineteen seventy nine. nígbà tí mo ah. tún tún gbọ́. ẹ̀ ń kọrin ẹ̀ ń kọrin ah, ẹ̀ ń kọrin kò ní mọ̀ pé òun ò sí nbẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ pé hmm, ètò tẹ́ ẹ ṣe ní last year. ṣe rí ngbà tí mo tún tún gbọ́. tí mo tún tún gbọ́ ah ah no ẹ ń sọ̀rọ̀. Ọlọ́run fún yín lọ́pọlọ gan o. kò sẹ́ni lè sọ̀rọ̀ bíi ti yín o. àwọn ni hmm? bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n tún wá gbàgbọ́ pé àwa táwa lórí afẹ́fẹ́ anímì títí owó ah. ṣeré mi ìbáyìí kọ́ ṣàṣàánú èmi ni tí mò ń bá yín ká yín fẹ́lẹ́ tèmi ti bá mi àti àwọn dot com. wá fi díwọ̀n pé rasidi wá fi díwọ̀n pé yín ká yín fẹ́lẹ́ òun gan fúnra ẹ̀. Ah, mm, mm. jákọ́ pé tí ah. sórí èmi rasidi tí n bá mi ṣe mọ́tò ti rasidi dà. yóò kó gbogbo ẹ̀ lọ́wọ́ hmm. báyìí ni àṣé kìí ṣe pààtì mọ́tò mi ara ọkọ yẹn láti yọ gbogbo kíní yẹn ọjọ́ kan máa máa máa ní mú kíní yẹn wá à ọ̀gá sọ́nù ni mo wá mo fẹ́. àti tara mọ́tò ẹ̀ kọ́ yóò jẹun. mo rí Toyota lára Yọ̀ǹda. lára Yọ̀ǹda gbẹkọ gbẹkọ gbẹkọ yapin aṣọ yìí. zero zero three two three two ten five nine wọ́n pè mí. hello. ẹ kúrò lẹ́mọ̀ orúkọ yín. hello. hello. orúkọ yín. olùṣègùn akíndélé lorúkọ mi ah. láti ológun ẹrú. ok ẹ máa bọ̀ kẹ́ wá gba léèsì ọ̀pá márùn-ún látọwọ́ ipes fabrics. láago mélòó. láago tó bá wù yín òru nìkan ní kẹ́ ẹ bá wà. lọ́la àbí. ẹ lọ́la ni. ok olùṣègùn akíndélé. ok. hello. ẹ sọ̀rọ̀ sókè ṣe bẹ́yìn lẹ́ni fóònù hello. ajá mú mi hello. ẹ yí rédíò yín lẹ̀ o ẹ mú mi. hello. hello. ẹ yí rédíò yín lẹ̀. orúkọ yín ẹ yí lẹ̀ o. ayọ̀lá adédayọ̀ ni. kílẹ̀ pé. ayọ̀lá adédayọ̀ láti àpáta. èmi ò gbọ́ o. ayọ̀lá adédayọ̀. ayọ̀lá adédayọ̀ àbí akíndayọ̀. akíndayọ̀. okay láti bo láti àpáta láti àpáta ẹ wá gba ankara ọ̀pá mẹ́fà láti ọwọ́ unique fabrics ẹ ṣeun. hello. hello ẹ káàsán ẹ káàsán ẹ kọ́ lẹ́tà daniel selimot látọjọ́. selimot àbí kílẹ̀ pé. ọlánìyàn selimot látọjọ́. ok. ọjọ́ ọ̀lẹ́ ti ń bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún tí pest fabric ń kà fún mi. ẹ ṣe bẹ́ẹ̀. ẹ bá lẹ́ni tí ò bá yẹ kó ṣe sí. hello. hello. orúkọ yín bọ́lá ti ń pè é fún mi ní yàrá àyàndé láti ètò bọ́là. ní yàrá àyàndé láti bo. ok bọ́là ń bàdàn. kí bọ́là. ẹ ọ lé ẹ àǹkárá ọ̀pá mẹ́fà ni kẹ́ wá gbà ní ọwọ́ ọ̀nà òṣìkò kọ̀ọ̀kan àbí àǹkárá ọ̀pá mẹ́fà ni kẹ́ máa bọ̀ wá gbà. hello. hello. a gbé ẹ̀yin lẹ o. hello. sa. hello ẹ kúrọ̀lẹ́ sa. ẹ ma. ẹ kúrọ̀lẹ́ sa. ẹ kúrọ̀lẹ́. ẹ ti wà ń bẹ̀. Jimoh Gospel láti odò ọba. ok ó yá kí ló fẹ́ fún wọn. Jimoh Gospel léèsì ọ̀pá márùn-ún máa fún wọn láti ọwọ́ ìpẹ́sẹ̀. àwọn èèyàn gba léèsì tó gbé yìí. Hmm. hello. hello. kọ́mọ́lẹ̀ àfọlábí. kí lẹ sọ. kọ́mọ́lẹ̀ àfọlábí. àtún ẹ gbọ́ ẹ sọ orúkọ yẹn dáadáa o. kọ́mọ́lẹ̀ àfọlábí. ọlálẹ́yẹ àbí. ọlálẹ́yẹ àbí Fọlábí. Ọlálẹ̀yà Fọlábí. bẹ́ẹ̀ni sà. láti bo sà. láti Fatusi. Fatusi. ẹẹ eh. bẹ́ẹ̀ni. àǹkárá pa mẹ́fà ah. àǹkárá pa mẹ́fà lẹ̀ wá gbà Unifabrics lọ́nà fún yín. ẹ já kúrò lórí ẹ. ọ̀ya mú méjì. Let's talk about it. Let's talk about it with, with Yink, Filet, and EOB. Oh, Rubicon Agbedemeji Point of No Return Dangerous Game Rubicon sinima olókìkí láti wo gbóǹtagì gbèdégbèdé ní Dr. Debayo Faleke Bayo Ho KS Cinema Tutu Garden àti Fresh FM Cinema Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn fún tọdún kérésì yìí Boxing Day Sunday twenty sixth àti Monday December twenty seven lọ́dún yìí lóbitibiti rò máa wá sí ọ̀lù méjèèjì lùbàdàn one thousand five hundred naira péré lówó ìwọlé Yínká Ayéfẹ́lẹ́ òkútúbà ìrìnà sinima kankan Mr Macaroni Akelewi Saidi Balogun rẹ̀ ìbàdàn gbọ̀ wòlíì àgbà búkì àrùgbá ayọ̀ olúyẹmí tó fi máwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi mọ́gàjì kọ́lá olóòtú abọ́ládé salami mr sports ìlúmọ̀ká pìrìsẹ́ńtà samuel gbèsàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá yìí rubicon agbedeméjì ẹ máa rí tíkìtì rà báyìí báyìí ní fresh fm musical challenge tv africana ládùkún bíi the new garage ks motel tètè garden àti lọ́dọ̀ baba fresh ládùjúkọ salem chemist agodi gate ìbàdàn tètè lọ́ra tíkìtì tiẹ̀ báyìí kó tó dàkọ́ lóko gbà nítorí pàfẹ́ tuntun Rubicon nílùú Ìbàdàn. Oo Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ó rẹwà ó mọ tó ti. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tàbá ń ṣayẹyẹ tàbá ń ṣàríyá. àwọn tẹ̀ ló NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ó dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ ọlọ́run. ọba tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn pátápátá fún àtìlẹ́yìn wọ́n ti ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ nígbà tí n bá sọ pé kò sí nǹkan kan tó special nípa Yínká Ifẹ̀lẹ́ wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ ojú tẹ̀mí fi ń wò ó ni tí yóò bá ṣe pé ọlọ́run yàn mí fẹ́ ojú tẹ̀mí fi ń wò ó ni o pé ah, ah, orin tí mò ń kọ kí ló fi yàtọ̀ sí tàwọn tó kù oore ọ̀fẹ́ àánú ọlọ́run ni mo rí gbà. ó dá àwa mélòó la wà lọ́sípítù ńjọ́ náà lọ́hùn tó fi di pé èmi sì wà láyé láàyè dìsìn oore ọ̀fẹ́ ọlọ́run ẹ mo ṣe máa wá ń béèrè pé kí ló special gan nípa Yínká Ayéfẹ́lẹ́ bí kò ṣe nípa oore ọ̀fẹ́ ọlọ́run. ókè ìtẹ́wọ́gbà tẹ̀yìn èèyàn jákèjádò yìí wá ń kọ́ oore ọ̀fẹ́ ọlọ́run ká ní pé wòlíì kan àbí babaláwo kan àbí àfáà ló ń ṣiṣẹ́ fún yàn òun lèyìn ó lọ máa kó bẹ̀rẹ̀ fún pé dáàdì <laughs> iṣẹ́ yín dún. o tiẹ̀ mọ̀ yóò pè mọ́ sí ẹ ní. àfẹjọ́ àtìfẹjọ́. ẹ lóye olóbì èmi ni èmi ni ẹni ẹ̀ẹ́dì náà bá a lọ́wọ́ mọ́ ẹ̀ẹ́dì náà bá lọ́wọ́ mọ́ àbí ẹ wojú fóònù yìí kẹ́mi ẹ ti ń pè yìí àpèsìn ọ̀la ẹ èmi ni àpèsìn ọ̀la èmi ni èmi ni. a <laughs> ah, bàbá ẹ kújọ mẹ́ta bẹ́ẹ̀ bó ni àdúpẹ́ ẹ rọra ẹ pẹ̀lẹ́ à ń gbúrọ ọmọ yín kàkàkiri. ṣé yínká. ẹ iṣẹ́ onídìí ijó ni sẹ́ni kó ṣiṣẹ́. aa ah, iṣẹ́ onídìí èwo. ẹ rí kó ṣiṣẹ́. ó ṣiṣẹ́. mo sọ fún mi mo ní tí màálù dúdú bá ti wọlẹ̀ mo ní nǹkan ah, ṣe. arúgbó yóò sọ. ọ ẹhẹn <laughs> kò sí wàhálà mo wá ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi àgbèsẹ́ kan. iṣẹ́ wo. lọ́sẹ̀ méjì sásìkò yìí ó sì ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì. ẹni kò rí mi. torí ẹ̀mí rẹ̀ ni torí ẹ̀mí rẹ̀ ni. Ah. ee eh, kọ́mọ wá kọ́mọ wá. kọ́mọ dààmú ara rẹ̀. èmi èdààmú èmi èdààmú èmi èdààmú rẹ̀. ibi láti pèsè. èmi èdààmú rẹ̀. Hmm. ẹ bẹ́ẹ̀ ni ẹni mọ̀lú mi jì pẹ̀lú owó mi. ìnáwó wo ló yọ sí he will never share his glory with anybody kò ní pín ògo ẹ̀ pẹ̀lú èèyàn kankan torí pé ọlọ́run ni kì í ṣe ni ibi tó ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tó bá dé àdúpẹ́ àti ibi tó mú wa lọ táwa gan ò mọ̀ àdúpẹ́. Hmm. òun náà fi ń pè ní ọba tó ń mú rírí jáde kúrò nú àìrí àìrí tó ń ṣiṣẹ́ rírí àwa tó ń mú rírí jáde kúrò nú àìrí bàbá àgbàlagbà tí ń gbàyàn lọ́wọ́ àwọn àgbàyà mo ní ṣẹ́gun ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́gun mhm. kí ni mò ń ṣe tí mo fi ń hun ọlọ́run. Ah, ó bẹ́ẹ̀ tà kéèyàn mọ́ mọ́ o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ẹ má sọ ẹ lè mọ́ tẹ́ bá ti mọ́ ẹ ti ní problem bẹ́ẹ̀ni ọlọ́run má jẹ́ àní problem. torí pé èèyàn lọ ṣe eye service. Hmm, èèyàn á fẹ́ fi kún <laughs> ó ṣe eye service. kí là ń ṣe tá a fi hun ọlọ́run. so ni èèyàn nídìí ìgbà míì láti God's favour o ní the extra effort. Hmm. ó wù lákàn láti favour rẹ ni hmm. kọ́rọ̀ yẹn má lọ di Jẹ́fútà ará Gílíádì bọ́lọ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó òun á ṣàánú fún. òun tó wọn á ṣàánú fún olóhùn á yọnu wọn á yọnu sáwọn tó wọn á yọnu sí hmm. àwọn kan wà tán tọrọ àánú tí wọn ò rí àwọn kan wà tí wọ́n ṣiṣẹ́ débi pé wọ́n believe lọ́kàn pa wọ́n deserve ìyọnu. Jacob ni mo fẹ́ràn ìsọ ni mo kórira. béèrè pé kí làwọn ọmọ ẹ̀jẹ̀ ọ̀run ṣe fún lòdùmarè ẹni tí èmi fẹ́ mo ti fẹ́. ó ti fẹ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run adẹ́dàá ṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mẹ̀sọ̀ pátápátá fún àtìlẹ́yìn yín lóòrèkóòrè mo dúpẹ́ o ọlọ́run sì ní jẹ́ ń jọra mi lójú lọ́dọ̀ yín ní tá a sì fi ń wọn ọlọ́run kọ́ lọ́ọ̀ mọ́ mú kú òun bẹ́ẹ̀ o ó sọ̀kan fún mi lánàá làyà mi bá làpà nínú ọ́fíìsì ṣẹ́gun ó ní <clears throat> ọba yẹn ń béèrè wípé kí ni ó fi ń wọn ọlọ́run. ọba kan ni mm. eh, eh, farao mm. òun àti eh, musa mm-hmm. tó ka ìtàn wọn musa mm. fẹ́ mú farao balẹ̀ farao musa ó sọ fún un pé ọlọ́run wà farao sì mọ bú ọlọ́run lójú ọlọ́run gbogbo èèyàn báyìí pé ta ni ń jọ lọ́run. sọlọ́n kankan wọn kàn ń gbé yín múgùn ni farao mọ̀ sọ bẹ́ẹ̀ sì padà wọ yàrá yóò lọ yíra lẹ̀ á ní ọlọ́run ọwà o ó wà musa fẹ́ já mi ń tàn mọ́ ni o ọ fẹ́ kábánà mi ni o èmi náà wá mi náà yà sọ bẹ́ẹ̀ pé o sí o ṣùgbọ́n mo mọ̀ pọ́ wa o. so bí ọwọ́ musa ò ṣe tẹ farahana àbí kí ló kọ ẹ farao nù hmm. títí musa fi béèrè lọ́wọ́ ọlọ́run pé ah, ah, ìwọ ló ní kí n mọ̀ lọ pé ó fọkùnrin ilé mi lọ́wọ́ mi ì rí mú ah, ọlọ́run ní à ó yí àdúrà padà ní. ó yí àdúrà padà tó sọ tó béèrè wípé ibi tó fi ń wù mí kíbẹ̀ ọ bàjẹ́ lọ́wọ́ ní ibo ní fi ń wò ní aa ah. yóò kúnlẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì ni ìyá rẹ̀ ti jẹun yóò gbóúnjẹ dání ni tí ìyá rẹ̀ ò bá sì jẹun tán tí àwọn ẹrú ilé ẹ̀ ò bá jẹun tán òun ò ní jẹun òun ò ní jẹun ah. Ah, so n tó fi ń wù wọ lọ́run so ó ń cherish mọ́mí ẹ̀ gan so ó like mọ́mí ẹ̀ ọ̀tán ẹni tí bí náà bá ní ọba yí àdúrà padà ẹ mọ̀ ọ́ màmí ẹ gbé sùn. irọ́ ọkàn dín lọ́kàn ní mọ́mí kò sí sùn nílé ìsá àjọwọ́ ah, mi lẹ ti fẹ́ máa jẹun. èmi ò dídí ọba àgbáyé mo ah. jẹ lọ́wọ́ yín kọ̀ọ̀ka yín láyà. gbogbo ẹlẹ́dẹ̀ ń jẹun èmi ò tí jẹun ẹ̀yin jẹun kò wúwo létí. mi ò tí jẹun ẹ̀yin ẹrú wọ̀n wọ̀nyí mi ò tí jẹun ẹ̀yin jẹun. ọ̀tán ọ̀tán bí náà ṣe jóònù. ọ̀tán. tí máa fi ń wọ ọlọ́run ibi tá fi ń wọ ọlọ́run èṣù ní bàbẹ̀ jẹ́. ẹ jẹ́ kí a gba ìránṣẹ́ ọlọ́run yìí láàyè ká lè tètè yọ̀ǹda wọn. ọlọ́run ti fún wa yìí ná mm. kíṣù àtẹ̀ṣẹ́ mọ́ bàjẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. níbi ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn eh, ọlọ́run kọ sí wọn àbí kí n lọ́rọ̀ kọ sí mi ni wọ́n ní láti ṣe àkànṣe ètò kan èmi gbé wọn wá fún Ọpẹ́yẹmí hmm. láti wá bá àwọn ènìyàn sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó ń wojú ọlọ́run fún rẹ níta àwọn ń là kọjá kó tó di pé ọlọ́run wá gbọ́ àdúrà wọn hmm. fi wọ́n ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ fún àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ rere. Hmm ọlọ́run wá padà kọ sí wọn pé wọ́n ní láti ṣe ìpàdé mi mo ṣe ni pé dáàdì èmi ò lè bá yín sọ fúnra yín lẹ máa wá sá yín lọ́lọ́run bá sọ̀rọ̀ ẹ kúrò lẹ́sà. olúwa ṣeun ẹ kú iṣẹ́. àwọn tó ń gbọ́ yín nílé àwa mọ̀ yín ẹ sọ orúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni evangelist prophet pf ọwa wòlíì àti ajíhìnrere ọwa pf ọwa ọwa ẹ kúrò lẹ́sà. pẹ̀lú ibi tọ́lọ́run ràn yín lọ́wọ́ de ẹ sì ń fi ajíhìnrere sí ni sà bẹ́ẹ̀ni èmi rò pé eh, ọ́fíìsì wòlíì yẹn ti tó mi. kẹ wà lọ́fíìsì báyìí kẹ máa mutí mi. <laughs> ohun tó ṣẹlẹ̀ ni pé mo fi wà jọ Jésù ni hmm. torí ajínrere àgbáyé hmm. òun ni Jésù ìrere ló dẹ̀ mú ti ọ̀run wá sáyé hmm. sọ mi ò gbọ́dọ̀ jẹ́ orúkọ mi ju méjèèjì yẹn. ajínrere ẹ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ẹ wá sórí ètò yìí láti ṣí àwọn èèyàn létí àti fún wọn ní ìwúrí àti ìfọ̀kànbalẹ̀ yìí pé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe pàápàá jùlọ àwọn tí ń wojú ọlọ́run fún ọmọ rere lẹ́yìn ìgbà yẹn ní tí mo gbọ́ ni pé ọlọ́run ṣe àgbékalẹ̀ ìpàdé àrà ọ̀tọ̀ kan hmm. ní ọjọ́jọ́ Wednesday tí mo fi ní pé ẹ̀yin ni kẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀ fún àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ rere ẹ ṣàlàyé ẹ̀ fún àwọn tó ń bọ̀ wá nísà. ní ọjọ́ tí mo wá ní ọjọ́ sunday tí ó kọjá bóyá sunday kẹta rẹ̀ ọ̀sẹ̀ kẹta rẹ̀ bẹ́ẹ̀ ni sà. títí fi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí làwọn èèyàn ń pè mí hmm. mo wá rí i pé àwọn tí èṣù ń fi ọmọ ń bà nínú jẹ́ hmm. wọ́n pọ̀ ọ̀tọ̀ ni àwọn tí èṣù ń fi owó bà nínú jẹ́ ṣùgbọ́n tọmọ yẹn hmm. ègún burúkú gbà. èèyàn lè ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kó pàdé owó ṣùgbọ́n ṣé èèyàn lè ṣiṣẹ́ ṣiṣẹ́ kó pàdé ọmọ. ọmọ ò ṣeé fowó rà ah. hmm. agbára ọlọ́run ni nìkan ṣoṣo ló lè yanjú ẹ̀ títí bí mo ṣe ń bọ̀ wá síbí àwọn èèyàn sì ń pè mí hmm. torútorú ni wọ́n ń pè mí ìyẹn ló wá bí ìpàdé ọjọ́ Wednesday báyìí hmm. àwọn èèyàn tó wá ní ọjọ́ Wednesday tí ó kọjá wọ́n lé ní hundred. láì tí láì tí kéde. láì tí kéde rárá tí wọ́n ń wá lọ́tún tí wọ́n ń wá lọ́sì ẹlòmíà ní twenty five years ha, twenty five twenty eighteen fourteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olúwa rẹ̀ fi ọwọ́ sọ̀yà hmm. ó ń fi ọwọ́ mi sọ̀yà lé wọn lórí pé gbogbo wọn ló máa ní ọmọ torí pé kò sẹ́ni kankan tó yàgàn nínú bíbélì àfẹnìkan ṣoṣo tí ó kàn jẹ́ pé ó ó ó tàpá orídìkù bẹ́ẹ̀ ni orídìkù lọ bẹ́ẹ̀ ni hmm. gbogbo àwọn yòókù gbogbo wọn ni ọlọ́run fún ní ọmọ kì í ṣàgbélébù hmm. àìbímọ kì í ṣàgbélébù àgbélébù ni persecution hmm. kò sí ọ̀nà téèyàn lè gbà bó o bá ń ṣiṣẹ́ olúwa pẹ̀lú òtítọ́ ayápẹ̀gàn ẹ̀ àdúrà ò lè mú yẹn kúrò ṣùgbọ́n àdúrà lè mú ẹ̀gàn àìrọ́mọbí a máa mú kúrò. Hmm. ìgbà wo ni ìpàdé àdúrà ìfẹ́ wáyé sà. ẹ ní agbára ọlọ́run ní ọ̀la yìí ni ọ̀la ọ̀la wednesday bẹ́ẹ̀ ni agogo mẹ́sàn-án sí aago méjìlá. láàárọ̀ bẹ́ẹ̀ ni. níbo ló ti máa wáyé sà. Christ Revival Miracle Church. níbo ni chọ́ọ̀chì wà sà. ní ọ̀nà Ìbàdàn Grammar School ní ẹ̀yìn St Luke's College oh. ní Mọ̀lété. ní Mọ̀lété ń bàdàn. ṣùgbọ́n tí wọ́n bá ń bọ̀ tí wọ́n bá ti dé Mọ̀lété kọ́ ọmọ wulẹ̀ pé Christ Revival Miracle torí àwọn tí ò mọ̀ wí hmm. kọ̀ọ̀kan sọ pé ṣọ́ọ̀ṣì ọ̀wá hmm. ṣọ́ọ̀ṣì baba pf ọ̀wá so gbogbo ọlọ́kadà ló mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbé wọn wá. so àwọn àwọn tí wọ́n wojú ọlọ́run nìkan. nìkan lọ́lọ́run fẹ́ pè fún pàdé yìí. ẹẹ àwọn míì wà ibi téèyàn bá ti gbé tọ́jú olókùn ló ti lọ́gbọ́n tọ́jú ara ẹ̀ àwọn ẹlòmíì náà lè darapọ̀ kàn wá torí kì í ṣe ọmọ nìkan lẹ́lòmíì fẹ́ ẹlòmíì ti lówó tí ò lọ́mọ. ó lówó kò lọ́mọ. bẹ́ẹ̀ ni ẹlòmíì tẹ lọ́mọ kò sówó tó fi máa tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni kò kò kò so gbogbo gbogbo èèyàn àǹfààní wà fún gbogbo ẹnikẹ́ni tó bá wà láti gbàdúrà fún. Hmm. ẹ̀sà tí ó bá jẹ́ pé èèyàn wá wà lókèèrè tí ò lè wá ǹjẹ́ tẹlifóònù nọ́mbà wà tí ẹ lè fi gbàdúrà fún àwọn tó bá fẹ́ kẹ́ gbàdúrà fún alátorí fóònù sáà. bóyá wọn bóyá ọ̀nà wọn jìn. bẹ́ẹ̀ni àǹfààní àǹfààní ẹ̀ wà. ok kí ni tẹlifóònù nọ́mbà tí ń lè pè yín sí. zero eight zero three three two three four two eight eight. ah ẹ ti sáré jù ẹ rọra bá wa pè ẹ rọra bá wa pè lẹ́ẹ̀kan. zero eight zero yes. three three two three four two eight eight. ẹ ṣeun dáàdi ẹ àwọn kan wà tí wọ́n gbàgbọ́ nínú ìpè yín púpọ̀ púpọ̀ sá ǹjẹ́ ẹ lè ní ìṣẹ́jú péréte kẹ́kọ̀ọ́ fún wa ní àdúrà pàápàá jùlọ da ẹnu àdúrà yẹn kọ àwọn tí ń wojú ọlọ́run fún ọmọdé rẹ̀. Mm bàbá wa àti ọlọ́run wa ẹlẹ́dàá ọ̀run ayé gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi nínú ilé ibi tí ẹ wà ipòkípò yòówù tí ẹ bá wà Jésù wà lọ́dọ̀ yín mo rán ọ̀rọ̀ náà wá sí inú ayé yín lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ẹ̀mí tí ó sọ yín di àgàn tí ò jẹ́ kẹ́ ẹ bí ọmọ ní orúkọ jésù kó di òkú inú oṣù yìí ọlẹ̀ ayọ̀ á sọ nínú àmín ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. aago mélòó lẹ pé ìpàdé yẹn lọ́la sá. aago mẹ́sàn-án sí aago méjìlá. kí ni kán mú dání tán bá ń bọ̀ sá. kàn mú ọkàn wọn dání. okay. okay pẹ̀lú ìgbàgbọ́ nínú kristi. Ah, onírú ìpàdé báyìí ní ìsìn báyìí ẹni tó bá ti lò bíi fifteen years nílé ọkọ tí ò rọmọ bí ní fifteen thousand O ti yé yín. Ah, ah, eh, gẹ́gẹ́ o kàn o wá o wá o gist mi mm-hmm. eh, mo rántí nígbà tí màmá ìyàwó bàbá adédùbú mm-hmm. sọ tó fi ń wojú olúwa fún ọmọ mm. àwọn nǹkan tí ẹ ṣe yìí gan ló ṣe tó dẹ̀ bà mí lọ́kàn jẹ́ lọ́jọ́ náà òun lè máa gbọ́ nínú ilé báyìí tó bá ṣe é ṣe o hmm. so ọ̀nà ìyanu ni ọlọ́run fi sí mọ̀mọ́ yẹn nínú hmm. ọlọ́run lò mí fún nígbà tí nígbà tí ó fi wá sí ọ̀dọ̀ mi olúwa ń sọ fún mi pé òun máa fún ní ọmọ obìnrin ni ó sì bí so fún ọdún méje tó fi yàgàn hmm. so bàbá adédìbò bàbá adédìbò gangan ló sọ pé kó wá pé àwọn ń gbọ́ so lẹ́yìn àdúrà tí mo gbà ní péréte mọ̀mọ́ yẹn wá ń padà lọ ó tún padà kí lè wá sí mo ti bá ń sọ̀rọ̀ àwẹ̀ mẹ́ta pé ní kò gbà hmm. ah, ó lóun rò pé ó máa pé ó ní àjò kan tó máa ṣe tàbí ó ní nǹkan kan tí ó máa sọ pé kí orientation ni bí òróró bí ẹni tí pé kí nǹkan gbé kalẹ̀ pé ṣe é bọ̀ pé owó sì wà ṣùgbọ́n olúwa ó bà mí lọ́kàn jẹ́ ní ọjọ́ náà pé ah. Ah, ṣé ẹ fẹ́ bá ìpè mi jẹ́. ẹ sà wọn tí ò ní pè sà bẹ́ẹ̀ ṣe ń gba nìyẹn sà. ọlọ́run ò fi yẹn rán mi. ẹ sà wọn gbé sínú sanbọọdù sà èyí ó ti kọ́kọ́ kà níbi deception. ẹni wọnyún tó bá jẹ́ pé ọdún mẹ́jọ lọ ti fi dúró eight thousand. oníbejì náà wà mẹ́wọ̀. oníbejì alẹ́ ní ti ń wọ́ ọmọ tó ti dúró tó ti márì ní ọdún mẹ́jọ sẹ́yìn eight thousand. èrò ọgbà tí petrol tí wọ́n nìyẹn gba petrol tí wọ́n nìyẹn. gbèpò wa wọ́n kọ́ ọdún mẹ́jọ sixteen thousand ọdún mẹ́wàá twenty thousand. torí wọn ó gorí òkè lọ so ọjọ́ àkàìmọye ẹjọ́ sọ fún wa lórí òkè sàlẹ́ǹjì ní ti ń jésù àtẹ̀yìn. sọ ọjọ́ kẹta tí ó yẹ kó rí ìka oṣù bí ó ṣe rí nìyẹn. ọlọ́run ṣeun. bí olúwa ṣe fún mọ̀mọ́ bọ́sẹ̀ adédìbò hmm. bó ṣe fún ní ọmọ nìyẹn ọmọ àkọ́kọ́ tó máa kọ́kọ́ bí láyé. Hmm. thank you lord. bẹ́ẹ̀ ni bólú adé ṣe ń ṣe káàkiri nìyẹn. Hmm. ẹ ṣeun dáàdi àdúpẹ́ sá. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. Hey, a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùúra lákùúrere nílẹ̀ títí kílẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ dodo ajá balẹ̀ latest record orin doctor Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ọjà MON. ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọlé ẹ̀ o tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ o tún yà láwùdà. ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba ọba tó gbàdọ̀ balẹ̀ ọba yẹpẹlẹ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀ sí. manifestation lẹ́tùgbà. iṣẹ́ ọwọ́ rẹ̀ manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀ tó yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti record ayé fẹ́lẹ́ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy Production International tó bá jáde ìmàmì tètè tètè tè watch out mo wá fẹ́ ṣàdúrà kan kẹ́ṣá máa ṣàmì lọ mo fẹ́ ṣàdúrà kan kẹ́ṣá máa ṣàmì sẹ́ àkẹ́ṣá máa ṣàmì lọ wàá rí ti ṣe wàá rí ti ṣe wàá rọ ọ̀nà gbígbà ìjàmbá olúyàlẹ̀ ọmọ kò ní kú fún ẹ ní view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó ní Greenview event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe Greenview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ Greenview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room Greenview event center wà ní plus five and six àkìlágbà estate along all state college road agbofietti off jericho extension ibadan newview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 557 0807 66 66 557 New View Event Center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. àlẹ́ ah, nìkan kan sínú o. no no. ọ̀rọ̀ lè jọ ti yín ó lè jọ tẹlòmíì. bó ṣe fẹ́ wá ni o. àlẹ́ ah, nìkan kan sínú ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ló sì ń bá mu kó mo rò ó bọ̀ ah, ọkùnrin yẹn ti sátìlẹ́ bàbá wa lọ. ah ọyàn ni lọ gbàdúrà ah, ah, ah. ẹ tí ì lọ. ok ó wà ń bì. sọ kọ́kọ́ lọ gbàdúrà náà. ṣé wàá tẹ̀lé bàbá. kọ́kọ́ lọ gbàdúrà náà kó padà wá. lọ yọjú sí bàbá. Hmm. yes. Hmm. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sọkùnrin yìí ẹni tí ó bá níyàwó ọkùnrin tó níyàwó tí ò bá tí ì kú ìyàwó ẹ̀ ni ò ṣe tán àti pa hmm. báwọn àgbàlagbà ṣe máa ń sọ nìyẹn a máa ń tẹnu mọ́rọ̀ yìí pé kọlọmọjà sí nọ́mbà mú kọlọmọjà sí léwọ. àkàmọ́ ah. sí yàn ọlọ́mọjà sí yàn ẹni bá fẹ́ yàwó rere ó rí ojú ọlọ́run ojú rere ni ojú rere ọlọ́run ojú rere ni hmm. tó bá ti bọ́ sí ní gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ níyàwó dé ìyókù ìrégbè. ẹ ṣùgbọ́n kí ló wá jẹ́ pé báwo ló ṣe wá jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó ọ̀dọ̀ ìyàwó ni gbogbo ẹ̀ máa ń lò ẹni bá wá fẹ́ ọkọ rere náà ńkọ́. Ah, òun náà rojú rere. a jẹ́ pé bó ṣe wà nílìkì ló wà nígbà yẹn àwọn àdánwò ọkùnrin náà kún gbòòrò tó jẹ́ pé ooo oh. téèyàn máa ma sọ pé ọlọ́mọ jẹ́ kàn rìnnà pàdé rú. Ah. mo ṣe program ní ọjọ́ kan ẹkú ìyànjú mo wá ń lọlé ẹnìyẹn wá pè mí ó ní eob wáyé tó fi jẹ́ pé ojoojúmọ́ tí n bá fẹ́ gbé ìgbésẹ̀ ni ọlọ́run máa ń lò ẹ́ láti kọ sí mi. Hmm. láyìnká arábìnrin yìí kúrò nílùú ìbàdàn lọ sí jẹ̀bú gbó ó lọ gba àfọ̀ṣẹ́ tó dájú. ta ló ṣe. ọkọ rẹ̀ ni yóò lo àfọ̀ṣẹ lórí ọkọ ẹ̀. bẹ́ẹ̀ni ó sì ti múra pé òru lòun ó parí iṣẹ́ yẹn kóun kú bẹ́ẹ̀gì fún kọ́mọ bá tiẹ̀ lọ. Jesus. èmi náà kọ́kọ́ kọ kàrá nínú mọ́tò àgbà mo páàkì ńgbà tí arábìnrin yìí sọ̀rọ̀ dáàyè kan èmi náà mọ̀ pé ah, ah. ọkùnrin yẹn náà họ bó ah, kí ló dé èèyàn ṣe é burú báyìí. ọwọ́ ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ tí mo sọ òun yá fi ẹ̀fọ́ òun fà sí kóòtù ọlọ́hun. Hmm. mo ní ẹran adákínní yẹn padà ó ní àárọ̀ la lòun dà padà. ó ti gbà wálé ọ̀rẹ́dì. ó ti ọ̀rẹ́dì ó ti wà lé. alẹ́ nìbá lò mọ́ jùmọ́. bẹ́ẹ̀ ni ètò tó wá ṣe láàárọ̀ monday. ní ní ọ̀sán nírọ̀lẹ́ thursday. nírọ̀lẹ́ thursday òun yáàfì ẹ̀ fọlọ́hún. Hmm, ó fà sí kóòtù ọlọ́run. ìgbà tóun náà rojọ́ débì kan láyìíká ẹ̀rọ ọlọ́run bà mí o àwọn èèyàn bàjẹ́ o. lọ́kùnrin lóbìnrin. àwọn èèyàn ò sì ro ọ̀la kankan hmm. wọn ò ro ọ̀la. arákùnrin tí à ń sọ̀rọ̀ yìí wọ́n wà ní studio ṣùgbọ́n àní fojú wọn hàn ẹ̀yin lẹ́kàn gbà wọ́n nímọ̀ràn. wọ́n fẹ́ sọ̀rọ̀ a nígbà kan sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ fún wa. èmi mo ní kí wọ́n má sọ̀rọ̀ torí mo ní tí ìyàwó yín bá tó bá gbọ́ pẹ̀ ń sọ̀rọ̀ ó ní kò lè dá òun mọ̀ tí ó bá oní tó bá tiẹ̀ dá mọ̀ ó wà níbì kan kó lè má gbọ́ rédíò tí ò bá gbọ́ àwọn tán dáhùn yín tí yín mọ̀ tán jẹ́ ọ̀rẹ́ àbí ìyá ìyàwó ìgbẹ̀kẹ̀kẹ̀ kọ́ hmm. èyí tẹ̀ ń bá yí ẹ̀ tí kò ń bẹ kẹmọ tún lọ kọrùn bọ mí iléeṣẹ́ tó lórúkọ ni wọ́n ti ń ṣiṣẹ́. tó ní làmìlaka. láti kékeré ọwọ́ wọn sì jí sówó. bẹ́ẹ̀ni. wọ́n wá jẹ́ nìkan tí kò mówó ná. Mm, kò mówó kan lè yàn kò mówó kan lè yàn bí tọrọ kì í ṣe pé bóyá ó ń ṣe ìnákùná o mm. ó máa ń fowó ṣàánú. ṣùgbọ́n pé ẹnìkan bá ẹkún dọ̀dọ̀ ẹ̀ kò ní bẹ̀rẹ̀ lọ a ṣáà gbìyànjú pé kóun fún un ọlọ́run wá ṣàánú ẹ̀ bó ṣe ń bọ́wọ́ ẹ̀ ṣe ń jí sówó yìí òun náà tẹ́rọ ẹni tí ń fẹ́yàwó ó fẹ́yàwó ìyàwó náà lọ́n tún wá bá ṣe ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tó dáa almost the same place náà ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n different wọ́n súnmọ́ra wọn bíi fẹ́ẹ̀sì bíi kí bíi kí fẹ́ẹ̀sì láàyàn tàbí kẹ́nìkan wà lókè kẹ́nìkan wà nísàlẹ̀ ó ti yé ok ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan bí kí báǹkì tún ní insurance àbí kí insurance ní bank kó jẹ́ pé. báǹkì ni mo ní insurance. ok ìkànnù méjèèjì ó mú mm. kan ni. ó ti yé yín mm. bí kí fresh fm ní mary makers. àbí kí mary makers ní fresh fm àbí kí báǹkì ní insurance àbí kí insurance ní bank àbí kí fresh fm lóòtẹ́ẹ̀lì. <laughs> kọ́ wa jẹ́ pé ọkọ ń ṣiṣẹ́ ní fresh fm ìyàwó ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì ní merry makers. <laughs> ó ti yẹ yín báyẹn. Ah, ẹ̀ ká pọ̀sì ọmọ yìí wọ́n ló mọ bó ṣe mọ́ ń bá sọ. ṣé kò pọ̀sì ah, ọlọ́run. máa ní ìṣọ́nù sọ̀rọ̀ máa pẹ̀ tá a bá ṣe tán pẹ́lẹ́. kátẹ́ wá àwọn alálàájì kan tiẹ̀ kásìkò wọn tiẹ̀ yá kán mú ọ lọ́wọ́ lọ mẹ́kà. eléyìí tí bá ń sọ̀kọ̀ àṣetánì bóyá oríire ó lè wálé nígbà tí ó bá fi padà ah, wálé. ilé ò gbọ́dọ̀ wọ mọ́kà níṣó. Ah, ọ̀nà wọn ti bẹ̀rẹ̀ sí ní dáa ọ̀nà wọn bẹ̀rẹ̀ sí ní dùn àmọ́ àwa mọ̀ o bóyá ìyàwó ló kẹ́fín pé obìnrin máa ń sábà ṣù mọ́ ọkọ òun bóyá ìyá ìyàwó òun ni òun náà lọ bìkan lọ gbàdúrà tí wọ́n sọ pé ta ni ń jẹ́ báyìí ah tẹ́ ẹ bá sọ́ra gidi ọkọ rẹ̀ yóò níyàwó <laughs> mi lọ́jọ́ iwájú. Ah, yóò fẹ́ yàwó ah. mi lọ́mọ yín o. yóò fẹ́ yàwó mi lọ́mọ yín o bóyá o bóyá o a lè sọ o ẹ jókòó yẹn má wọrí a lè sọ o wọ́n ní ọlọ́run lànà fáwọn. ẹ má bọ̀ báyìí ṣèbí kámẹ́rà ò sí níbẹ̀. Hmm. ọlọ́run lànà fáwọn nígbà tó ọlọ́run lànà fáwọn ìlú òyìnbó ṣí wọ́n gba visa two years. làwọn hmm, wọ́n kọ́ gba six months. ok six months náà kọ́kọ́ gbà. làwọn bá lọ. six months la kọ́kọ́ gbà. wọ́n ní àwọn ti gbé àwọn ìgbésẹ̀ kan tí ẹ ti ń wọbẹ̀ ìdí nìyẹn tí wọ́n fi wá sọ fáwọn pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan kan. sẹ́gun wọn ti máa ṣe hmm. àní tan máìkì wọn off mic lẹ́ẹ̀ máa máa sọ̀rọ̀ kò sí bá ṣe fẹ́ dáhùn yín mọ̀ pẹ̀lú ẹ̀. tí n bá tiẹ̀ ti ń sọ̀rọ̀ tí n bá ti ń sọnù kẹ́ mọ́ hemi ó ti yé yín wọ́n wá ẹnìkan wá já wọn sí pé ah arákùnrin tó bá ti fẹ́ ṣe nǹkan mọ́ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ṣé nígbà tí nǹkan yẹn bá yọrí tán ni káyé máa tó mọ̀ wọ́n ní ìdí nìyẹn táwọn ò fi sọ fún anybody nígbà táwọn ń to ìlú òyìnbó àkọ́kọ́ ọlọ́run dẹ̀ ṣe ó bọ́ sí i. wọ́n nígbà tó bọ́ sí i àwọn ti fi lọ́kàn pé táwọn bá dé ọ̀hún làwọn tó pe àwọn tó yẹ káwọn pè pé ẹ ǹlẹ́ o báyìí báyìí báyìí ni o ìrìnàjò yìí bọ́ sí o. mo kàn ní kí wá wọlé wo ni o mò ń padà bọ̀ lé o wọ́n ní pápákọ̀ òfurufú ni ìpè ti dún. hello. hello ń bọ̀ wà. là ń bá ní ta nìyẹn ló bá ní ó wà á dá mọ́ nọ́mbà. ṣó dá nọ́mbà yìí mọ̀ ni là ń bá wò ló bá di ìyá ìyàwó àwọn nọ́mbà ni ìwọ ń lọ ìlú èbó àbí ó hmm. dá o. ó wà á dágbére òun lọ ìlú òyìnbó tó bá jẹ́ bó ṣe ń ṣe o gbọ́n lójú ara ẹ̀. tó bá jẹ́ bó ṣe ń ṣe nìyẹn. ayé ìwádà pàrà pé òun ò sọ fẹ́ nìkankan báwo ló ṣe mọ̀. wọ́n á wò pé àbíyàwó àwọn bá wọn sọ fún ìyàwó àwọn pé bòńkẹ́lẹ́ ni gbogbo nǹkan yìí yẹ kó jẹ́ wọ́n ní àwọn kan wò pé hmm, káwọn gbójú kúrò ńbẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ kan ti ń wà nílẹ̀ tẹ́tẹ́lẹ̀ àkọ́kọ́ bíi kí ìyá ìyàwó àwọn ọmọ sọ fáwọn pé táwọn bá fẹ́ fún ìyá àwọn lówó àwọn gbọ́dọ̀ mọ iye táwọn fún. ó tẹ̀ tó stage kan wọ́n ní àkáǹtì kan náà àbí. ni kí àwọn àti ìyàwó àwọn ọmọ operate. àbí àkáǹtì kan náà ni ká ẹ jọ mọ ká ẹ máa kówó sí ìyá ìyàwó yín ló insist bẹ́ẹ̀. ẹ èmi wá wò pé ah, ṣebí tí èyí máa fẹ́ máa lo àkáǹtì kan náà ṣebí láàrin ọkọ àti ìyàwó ló máa wà. wọ́n agree ni sàkátì láyínká hmm? àkáǹtì kan náà jájọ máa kówó sí o bẹ́ẹ̀ bá dẹ̀ o pẹ̀lú láyínká òun tọ̀wọ́ padà sunkún torí kò sí ní tí o lè fo yóò fowó tọrọ. èèyàn kàn mọ́ débi tàláàtì ni yíyí kú sẹ́ o tún ti láwọn mílíọ̀nù ẹ̀ nígbà tí wọ́n sunkún sunkún wọ́n máa gbọ́ àkáǹtì ọ́fíìsì ẹ̀ pé àkáǹtì wa. ọmọ tí mo máa ń tẹnu mọ́ ọlọ́run ní járe o tẹ́nitì bá ṣẹlẹ̀ lẹ́nu owó tẹ́ tọ́jú sí àìmọye mọ̀lẹ́bí ló lówó tó jẹ́ pé wọ́n ní owó. tó jẹ́ pé báńkì ló jẹ mọ́lẹ̀. owó wọn wà ní báńkì dèsìn tó jẹ́ pé èyí tí ọkọ wọn fi lẹ̀ tí ọmọ wọn fi lẹ̀ wọn lè access ẹ̀ mọ́. dọ́là. owó tẹ bá ti wá tọ́jú sí báńkì tẹ tó ga síbẹ̀ gàmọ̀ lè ti mí tí anything bá ṣẹlẹ̀ lọ́la bó lẹ bó lẹ mọ̀ lè ṣe dáadáa. owó bàá mi tí mo tí mo fix fún wọn. wọ́n ló fix ẹ o èmi mo fix ẹ. signature o regular mọ́ dọ́là. èmi mo sign di ọ̀la mi ìrówó bàbá gbà wọ́n ní regular signature. n tọ́ ṣẹlẹ̀ ní ṣùgbọ́n gbà tán fẹ́ gbowó lọ́wọ́ mi signature mi regular. n tọ́ ṣẹlẹ̀ ni pé ìwọ náà ti gbàgbé bó ṣe sáyìn gbà yẹn ni. mi ò change signature mo ti sọ fún lọ́ọ̀yà. <laughs> ní kí wọ́n kọjú kọ̀ǹpútà sí ọ kó wo. gbogbo ẹ̀ náà ti ṣe. kó tuntun sáyìn. ọdún kẹrìnlá lè ọdún kẹrìnlá. ìwọ náà ló ṣe mistake ọba ti tẹ̀ ká. níbi àbádé kí n wá sọ pé ìka mo fẹ́ tẹ̀. kò ìka kò sí kò sí àbí kò sí ní tẹ́fẹ́ ṣe sí. ẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ wa hmm. wọ́n ní àwọn kan gbàgbé ẹ̀ pé hmm, ẹ wo ìyá ìtúndé pẹ̀lú wàhálà ẹ̀ nìyẹn àṣé ohun táwọn kan fojú fò yẹn àṣé ọ̀rọ̀ ṣì ń bọ̀ lẹ́yìn wọ́n lọ lu ọba lóòótọ́ wọ́n wulẹ̀ wò ń bẹ̀ wọ́n padà sí nàìjíríà wọ́n padà sí nàìjíríà wọ́n wò pé káwọn rí apply wọ́n rí apply pé àwọn fẹ́ lọ sí i àwọn kúrò níbi iṣẹ́ wọ́n jáde lọ torí pé àwọn náà ti dọ̀gá kí wọ́n tó dé kórìà tí ó gbé pásù wọn wá láti ẹ́mbàsì ó gbé wá ọgbà táwọn ti rí orúkọ lára rẹ̀ táwọn tó wọ́n ti yé yín jẹ́ pé inú ọgbà kan náà ni wọ́n jọ wà wọ́n ní ah Mr. alágbájá ló ni pásù ìyàwó wọn nìyẹn. ẹ jẹ́ kí ìyàwó wọn bá wọn gbà sílẹ̀ ìyàwó wọn wá pè yá pé màámi jẹ́ bíi àmọ́ ń pọ̀rọ̀ yìí lówó yìí ó mọ̀ ńlá ronú. màámi. <laughs> màámi ó mọ̀ tún ti gba ọdún méjì ibi ọdún méjì visa ni wàhálà ti bẹ̀rẹ̀ o. tí wọ́n bá lọ lọ́la ló síbẹ̀ <laughs> mo ní bí wọ́n bá lọ lọ́la ló báyìí. ọdún wo lẹ gba two years visa. 2012. 2012. so ó yẹ kó expire ní 2014 láti gbà yẹn ẹ ń lásìdẹ́ẹ̀tì wọ́n ní láti gbà yẹn ni ìṣẹ̀lẹ̀ burúkú ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ sáwọn. accident wa ń tẹ̀léra wọn. ẹ ní accident débi tẹ́ ẹ fi mọ́tò gba ọlọ́pàá ọlọ́pàá yẹn fẹ́ẹ́ kú ó kan lápá ó kan lẹ́sẹ̀. ẹ̀rọ ṣe ẹ̀yin náà mutí wakọ̀ ni. ẹlẹ́sùn àtìmọ́lé torí ẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀sùn agodi torí ẹ̀. mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ìgbà tẹ́ ẹ mọ̀ pé ibi tẹ́ ẹ ti yàn kọ́ le àwọn mọ̀lẹ́bí yín kọ́ ṣé wọ́n sùn ni. dádì mo wà ní two and forty two ìṣe lẹ́tọ́rà nínú èyí. dádì yín ti kú ìyá yín ń kọ́ ìyá yín gbàdúrà nígbà tẹ́ fẹ́ fẹ́ wọn wọn ló wà òkè. ẹ dúró wọn ní ẹ máa ń dress neat pé súra yín ẹ ẹ fẹ́ obìnrin lọ́jọ́ iwájú. ẹ̀yin náà máa ń ṣoge. ẹ máa ń múra. a máa wọṣọ bẹ́ẹ̀ wọṣọ erékété lẹ̀ máa ń rí láì ṣe pé make up. má wọ tàná ni yín ẹ máa kán tó tó tó. wọ́n ní bẹ́ẹ̀ kẹnu sóbìnrin. obìnrin akọnu sí yín. wọ́n lóbìnrin akọnu sí. gbẹ̀ẹ́ ti jẹ́ mákẹ́tà yẹn ibi ẹ bá ti mákẹ́tì ṣé ìṣe pé wọ́n ka yín rí wọ́n ka text message mọ́ yín lọ́wọ́ wọ́n ka nude picture mọ́ yín lọ́wọ́. ó dà kílẹ̀ ṣẹ̀ yín gan kílẹ̀ ṣẹ̀ yín. aago nọ́mbà mi bá délé pé tí bá ti close èmi á ṣáájú ẹ̀ close màá tún dúró dé ẹ dúró de tẹ ẹ dà níbi ọ̀rọ̀ dé dúró yìí kí lẹ̀ ṣẹ̀ yín. ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ pé wọ́n ṣe ni pé pé ìjọ wájú pé díẹ̀ lọ pé bí òun ṣe bá wà bẹ́ẹ̀ jìyà. Hmm, tí ó ní òun màmá ẹ̀ ní bóun ṣe bá bàbá ẹ̀ jìyà. ìyá ìyàwó yín sọ pé bí àwọn ṣe bá bàbá ti ìyàwó yín jìyà títí títí nìyẹn tó tún lọ fẹ́ ìyàwó mi. pé so wọn fẹ́rù ẹ̀fẹ́ yìí náà wọn àwọn afẹ́kẹ́yìn ó fẹ́ obìnrin míì lé ọmọ kò fẹ́ irú ohun tó ṣẹlẹ̀ sí fún ọmọ tiẹ̀. ẹ fẹ́ sign undertaking pẹ̀lú wọn. irú ìgbéyàwó wo lẹ ṣe. ṣálárì wo ni. Ah, ẹ ṣe traditional ẹ wá lọ court. Eh, òfin wulẹ̀ ti dè yín náà ẹ̀ lè fẹ́ yàwó mi. à ń béèrè nǹkan kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ̀ jáde sórí àdúrà ẹ̀ lọ sórí eh, òkè eh, ẹ̀ gbàdúrà lórí kínní ni. ẹ̀sùn ni ń dán. kọ́lọ̀ má jẹ́ kí èṣù múyàn. nígbà hmm. tí mo wà ní primary six mo wá ss three wọ́n ti sọ fún mi pé bá mi fẹ́ yàwó pé kí n ṣọ́ra. wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ pé tẹ́ bá máa fẹ́ yàwó kẹ́ ṣọ́ra. pé kí n má fi ìrìn kó bá gbọ́ kọ́ má jẹ́ pé ìrìn ọjọ́ kan ẹ máa fi rin ten years. tó gbogbo àyẹ̀mí ẹ̀ fẹ́ obìnrin méjì pọ̀ ṣé ìgbà tẹ́ ẹ fẹ́yàwó yín ni ogun yìí bẹ̀rẹ̀ ẹ ti bímọ. Ah. tàbí nígbà tí mo lọ sí ìlú ìgbẹ́ mi ni tọ́bẹ̀ gbogbo ilé mi ní bọ́dà wálé mọ́. ká nípa ẹ ti mọ̀ nígbà tẹ́ kọ́kọ́ lọ London alákọ̀ọ́kọ́ kẹ́ mọ̀ wulẹ̀ wá mọ́ ẹ ní padà wá mo ní mo níyàwó bímọ pé. ẹlẹ́ níyàwó ẹ̀yin wò pé torí pé níyàwó ẹ bímọ lẹ́. wọ́n wọn wá ń rò ní ìsìn pé tẹ́ bá fi lọ ìlú òyìnbó ti gbà yẹn ó ṣeé ṣe kẹ́ ẹ má padà wá má àbí kẹ́ ẹ má. ọ̀rẹ́ èèmù tiwọn ni pé màá ní owó màá ní gbogbo wọn tó yẹ kí n ní kọ́mọkùnrin ní gbẹjọ wájú yẹn máa fẹ́yàwó kejì so wọn fẹ́ kí n fẹ́yàwó kejì. so ọjọ́ wájú yẹn ló kàn sá wọn pé ẹ máa wà ókè. pé tẹ bá dẹ̀ wà ókè ẹ máa fẹ́ fẹ́yàwó mi. àmọ́ ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa kádàrá lágbára kò nídìí kẹ́ ẹ wà ókè tíyàwó mi ò fi ta mọ́ yín. mo ìwà ẹ̀gàn obìnrin gbé ọ̀tá wọ́n rí súra wọ́n ríran ìyá ìyàwó yín ríran inú mi wọ́n ti wò. ẹ̀yin lẹ gbà bí wọ́n ṣe ń kẹnu sí yín tó bí ìṣẹ́gun náà nìyẹn bó ṣe wà yìí wọ́n ń tòsí ẹ̀kú ń gbà ni lójókòó yìí. ṣẹ́gun èwo. eob duna ṣé o ṣàfẹ́ hàn mí lé mi o ṣàfẹ́ lé mi kúrò nílé. ilé aya rárá ṣùgbọ́n ọgbà yàtọ̀ fẹ́lẹ̀ tí mo rí nínú ọ́fíìsì tó ní ó fẹ́ kọ́ broadcasting. àǹtí tọ́pẹ́. ní kíni. àǹtí tọ́pẹ́ ṣe ń gbọ́. pé kíni. ṣe ń gbọ́ kọ yín. tí ì bá ṣe pé mo jẹ́ nìkan tó yẹ pé tójú bá rí ẹnu lè dákẹ́. ni pé. láyínká. tí mo ní spinal cord injury. bó o ṣe ní injury tó iṣẹ́ burúkú ló ń ṣe. o gbóná burúkú burúkú gbẹ̀yìn burúkú sí gbọ́ mo ti sọ pé mi ní sọ̀rọ̀ yìí. màá wá sọ. ṣé kí n sọ. òní ìlà wàá sọ convention time. ok now nǹkan tí màá ṣe ni wípé cctv máa hmm. kọ́pì ẹ̀ jáde. tó bá kọ́pì cctv jáde dákun báwo lẹ kọ́pì tọdún tó jìnnà kọ́pì láàrin ọ̀sẹ̀ yìí lásán. láàrin ọ̀sẹ̀ kọ́ni body Call me Big Daddy, boyfriend of every mommy. Everybody na king for in lane, so their father is here. Go tell all the haters that major is here. See, Adewalele mi o, ọba gbogbo wọn. Èmi major Matt, ọkọ gbogbo ọmọ. Jagaban, owó mi dẹ̀ wọ́n, future president in Naija, mi ò dẹ̀ níṣẹ́ wọn see. Shout out sáwọn tèmi láì bí BCT àwọn tí wọ́n rán yàn tán léegun yàn lójú títì o one six one tó máa ní on the map tó bá ṣe bí ìwéré ẹ̀jẹ̀ mama flow. bìtìtà. èmi méjọ mat wọn ní mo láyà gan mo dàbí silicon wọn gbé mi sáyà gan wọn ló máa ń dùn bí mo ṣe ń fáyà gan big big car yóò ró sáyà gan. unono kono uno yẹ mọ ṣe eh? ọba yìí ti. no go fail. Them say I no go rise, I'm created for the ground. They overlooked at me, turn me down, but now it me today. who am I? me ni borrow, them say I know they fair man. Killing all the beast, me I know they send man. Them say I today from, but I'm just reserved man. I did Nelson, I feel to understand man. I'm making my dough. One in Molowo, one in Molowo. They look at my star. One in Mologo, please come Mologo. I'm wearing my crown. day, Ademilade, day. Give God the praise. Mo in your logo, mo in your logo. Who no no go no. Who no yeah mo. Kababa, Ejoma today, and I'm here today. overthrown. Fought up the beast in the dark, she spent the sleepless nights alone. Now she's alone in danger. I often call her a stranger. She was a thief in the dark, she stole my happiness, you know. Look, I never loved you. And I've always kept it to myself, but I don't trust you. And I think it's time you went somewhere else, no longer my queen. slave to my love to do whatever I command. Why she betrayed my trust, boy, I can never understand. While I was gone and back home, she had to burn down a castle. She must never return to the land I gave my soldiers a command. Look, I never loved you, and I've always kept it to myself. But I don't trust you, and I think it's time you went somewhere else. No longer my queen. No longer my queen. máa ṣe kú kú ká máa ṣe rogun ẹkú orí burúkú mo ti fi bú àlàáfíà ẹ̀mí gígùn yé ẹ má ti mẹ́sẹ̀ ọ̀tá ayé mi ẹ má ti mẹ́sẹ̀ torí mo ti lólúwa lẹ́yìn ẹrù wọn lè bá mi yọ. yàmẹ́nẹ́nu Allah yàmẹ́nẹ́nu Allah is merciful and we are ever grateful. I wanna praise you, well. Oh. But if my body's full of thongs, then I didn't have to praise you. Everybody say I'm you. Láyé ká máa rògùn ẹjọ́ o. Say I'm you. plenty money o. Oh. Everybody say I'm you. Láyé ká máa rògùn ẹjọ́ o. Say I'm you. plenty money o. Oh. I need to be an ẹwà ọ̀dọ́ lẹ́yìn ìwà kún. يا إلهي يا إلهي dẹ̀ máa ṣe jẹ́ pẹ́ tètè wá dá yà Ilahi yà Ilahi everybody say amiyo, o láyé ká máa rògùn ẹjọ́ o ṣe àmì plenty money everybody say amiyo, o láyé ká máa rògùn ẹjọ́ o ṣé kékeré plenty money o. you know say àpò ṣàṣàmùra ṣàṣàmùra ṣàṣàmùra ò bẹ́rí ṣàṣàmùra o ṣàṣàmùra ò bẹ́rí. ọ̀bọ̀ tó ṣọ́lá tètè wá dá mi lówó nìkẹ́ ẹgbẹ́ mi gbé náwó kí màmá màmá ṣe bá wọn lọ́jú. àlùbáyà kù yẹn ọmọ kẹrin aláàjì. Mm, Shout out to Miracle Baby. Good Works Music on the mix, yeah. yeah. Salam alaikum. Shaba. Shaba. Girl, see that kid up, come, come. Say now you, we gon' make me run, come. There's something about your bam bam. Ah, what I let know, baby, can I pay the ransom? Whoops, oh, let no pa, muko eje, be your gere agba, mubu yeah. Every time you say you love me, he must see yeah. My baby, shorty love me. Shorty see me, I give it up. She telling me long time ago, she don't zip it up. Ha, me come be like, why you hit me up? Ah, telling me, telling me on the phone that you miss me up. Girl, you know say mi ò níbi lọ. Níbi ni màá kú sí máa rí òun àlùgí yọ. Ó dẹ̀ mọ̀ pé mo bá gan o, oh, tí n bá gbórí wọlé yẹn, má fa síbí yọ. Kí ni bàdá dé? I love you so way oh, eh, ma. Hey, ma. I love you so oh, eh, hey ma. Hey eh. ma, hey ma. I love you so way ma. Hey ma. I love you so hey ma. Hey ma, hey ma. I love you so way ma. Hey ma. I love you so hey ma. I love you so way ma. Hey ma. I love you so hey ma. I nú mi mà ti bẹ́ẹ̀ Me or anything, ní tí ń ro baby àfi rẹ́ ó ṣàmọ̀ pàtijọ́ wà ti pẹ́ baby anything goes gbà síbẹ̀ olele. ó lélẹ̀ ó lélẹ̀ àfiwọ́ nìkan ló máa mórí mi tẹ́lẹ̀ why you gon far away you know that pig belong to me. Shorty hala hala o. Oh. she said she wants some dollar o. Oh. Shorty show my jig gala oh, just like them girls in the video. Shorty. Meeny, meeny, miny, mo. She love the flow, she ready to go. Jemu, any, any, let go. Baby, never let me go. Shorty say, make I give it up. She telling me long time ago, she don't zip it up. Ha, me come be like, why you hit me up? Calling me, telling me on the phone that you miss me out. Cause you know, say me, who need low? Ah, need me, my kusi, mari, who want loogie out. Ó dẹ̀ them mo bá bad ó tí n bá gborí wọlé yẹn má fa ṣíbí yọ. Kí ni I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. Girl, that kid up, come, come. Say now you we go make me run, come. There's something about your bam bam. Ah otale nu baby can I pay the ransom wos ole oh, nu pa mo ko ẹ̀jẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà mo bù ẹ̀jẹ̀ every time you say you love me mo see ẹ̀jẹ̀. my baby ṣó ti lọ Shorty, sọ́rí àlàhálà o she say she wants some dala o Shorty, show my jẹ gala o just like them girls in the video. Mini, mini, meeny, mo. Meeny, meeny, miny, she love the flow, she ready to go. She ready Jam to go. Jemu, any, any, leg out. Hey, hey. Baby never let me go. Shorty say make I give it up. She telling me long time ago she don't zip it up. Ha, me come be like why you hit me up. Ah, calling me telling me on the phone that you miss me out. Tell you know say me only below. Ah, níbi ni màá kú sí Mari and Lugi yo. Ó dẹ̀ mọ̀ pé mo bá bad gun. Oh, tí n bá gorí wọlé yẹn má fa ṣíbí yọ. Kí I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. Hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. I love you so, hey ma. Hey ma. I love you so, hey ma. New money. School two. Tim Night Job. I got Jolo mixing. Shabba. Tim, that job in the place. boy, baby. That's Mofizi, the magic producer. Kilo I'm a good boy, some mommy. Second night, oh yeah, me.

Alila shaky body. Sumomi jaka jam body. Shaky shaky make us pay the money. They give me a sure body for me. Your body they make me the gum body. Jaka jae eh, jam money. Take you around the world in my private jet. Oh. Buy you all you want. I just wanna give you all my love. Oh, kilo five. I'm a good person, mommy. Second night.

Your body make me crazy, so Sissy Diana Body popping like an eso I'm more hype I go Maya for your waist, oh And the man them the Maya for your waist, oh Oh yeah, come relate, oh Oh yeah, make we tap, I get the money, tap, kill it, Fly you in from Nassau Plenty money, shake it, oh, oh, kilo five Mwagebe soumavi, soumavi Sekinati, oya sisi dele Oya sisi dele Owo ti de, oloke oh, jebi Indomi, indomi Balale, oya shake body for me Body for me baby, what is it that you desire and need? Cause we spending money, we spending money, we spending money. So we spending money, we spending money, we spending money. Cause the sun is shining bright and the rain is falling out. Can you see me as I dance? Can you see me when I go? So the sun is shining bright and the rain is falling up. Can you see me as I dance? Can you see me when I go? Oh Lord, have mercy upon the enemies. They want to form me and betray me. They love the music and they feeling it. You know that it's true. Let's go chill and party all day. Let your girlfriends know say me and you know fit to separate. We go to Dubai. welcome you come into my world. The night is the night, so get in the groove. I'm ready for you, cause we spend money. Ooh. Gave you my heart and yet you left too soon. Now I've made it, I'm making my money. And the ladies they say that they love me, but my money is my only honey. I don't send nobody 'cause we spend money. sexy cigarette. When the music seep into her soul, she activates. She dancing to the rhythm and the bass. Make you come gyrate, I go take you to the place. I believe in you, keep you in the mood. She's loving the feel. You welcome into my world, you welcome, welcome to my world. I take a little bit of everything. I'll let you know I dream. Girl, you know we spending money. We spending money. We spending money. Say we spending yẹnkẹ fèrè dún ó yẹ o eruku sọ ẹnìkan forí gbé ìkejì fàyàgbá ó fẹsẹ̀ tá sẹ́nì kẹta kó tó débẹ̀ ẹlòmíín gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ sí o ilẹ̀ ti yọ kàbàkàbà ó sáré dìde káwí káfọ̀ káfọ̀ káwí tàlẹ́lẹ́gẹ̀rẹ́ àtọ́gbà ìbúrú yọ yìí one zero five point nine fresh oge kìíní oge kejì oge kẹta ariwo ta ó ti déwájú box eighteen ìdojúkojú pẹ̀lú goli ee ee ó di jua <laughs> fresh one oh five point nine fm ilé orin challenge nìbàdàn akọgun láàrin àwọn ìkànnì tó kù. now I see you be serial liar, eh? I will so be lie, I'm a And even though you the package, package, package, no more kilo body. I'm the baddest chick that you ever know. I hear you. Hey. Eh, I got direct link to the presser though. I hear you. Uh-huh. You can see my quality from my head to toe. I hear you. Cause I'm an independent lady, I don't give a damn about your dough. I hear you. pam má fi lọ mí mi mọ̀ jẹ́. If na play make you stop am because I no be right. You better get your mind right. Oh, oh, before you issue performer, show me your performance. As I don't decode your drama, leave the thing for lawman. Before you issue performer, show me your performance. I don't go to drama. Leave the pain for Loma, I will soon be lying. Ọmọ alájà. I see the lie, lie, lie, lie. Sure, you know the kaya now. I see, say you be serial liar, eh? I will soon be lying. Ọmọ alájì. And even though you the package, package, package. no more kilo ló no dé. Mo fẹnu dín dòdò fún mi jẹ́. Ó ti rí See this Yahoo girl, we no get laptop. We travel around the world without a passport. She really thinks say she done the jackpot, but I'm afraid this one a upper cut. See this Yahoo girl, we no get laptop. We travel around the world without a passport. She really thinks say she done the jackpot, but I'm afraid this one a upper cut. See if please stop on. My feel love me, you much yeah. stop am. Stop am now. Because I know be shop right. You better get your mind right. Oh, oh, before you issue performer, show me your performance. As I don't decode your drama, leave the big for Before you issue performer, show me your performance. As I don't decode your drama, leave the big for Loma. I will soon be lying, Ọmọ Alájà. I see the lie, lie, lie, lie. Sure, you know the tire now. I see say you be see the liar, eh? I will so be I'm a lie. And even though you the package, package, package, no more kilo body. Ibala, I'm a lie, eh? eh. Ibala, I'm a lie, Ibala, authentic lie. Dre Sticks Mixing. climax. Sound Sultan, Wizzy Baby, two Babades. Baby girl, we meant to be. Naja, they watch over me, oh, oh. Me want to watch over you for the rest of my life. Oh, wow, oh, wow, oh, wow, oh, wow, wow. Baby girl, we meant to be gone. Naja, they watch over me, oh, but me want to watch over you for the rest of my life. Oh, wow, wow, wow, wow. Baby, back in the show, baby girl, that's a business. Baby girl, you too fine, say your love is my weakness. Oh, oh, oh, oh. rocking the show, baby girl, that's a business strong, baby girl, that's my weakness. Oh, oh, oh. keys on my low, yeah, baby, that was you. Yeah, keys on my love. Oh, oh, baby, on my I see you waiting for that good life. Oh. Come with me, baby, make we chop a life. Oh. You know be person way I fit to life Oh. I go deliver like a mini wife Oh. My leper too fine, my leper too set. Turn over waste time, be like you play. Even the rude boys they man I respect, man I respect God. Oya tètè, ijó ma lọ, láti Ìdúmọ̀tà dé Àfọ̀nwọ́jọ́. Oya tètè, kí ijó ma lọ, oya pèrò sọ́kọ̀ kí ijó ma lọ. Baby, rock in the show, baby, get us a business. Baby girl, you too fine, say your love is my weakness. Oh, rocking the show, baby girl, that's our business. Yeah, say your love is too strong, baby girl, that's my weakness. Oh, oh, oh. keep on my love, yeah, baby, don't you.